yóò máa jẹ́ ìyẹn fún wa ẹ̀sẹ̀ yẹn kí ni ó ti fi àwùjọ náà wọ́n abroad bàbá sì rí ẹnì kọ̀ọ̀kan lọ́nà ní kọ̀ọ̀kan wa náà tó náà ti wà lórí ẹ̀sẹ̀ tó ti bá kó bẹ́ẹ̀ kí ni ó ti ara ẹ̀sẹ̀ náà jáde sí kọ̀ọ̀kan eléyìí kọ́kọ́rọ́ ti yá ń bá ọlọ́dọ̀ náà àwa ní ẹsẹ̀ àkàlàyé náà fi lẹ́sẹ̀ ní wọn lábílẹ̀ ní ẹsẹ̀ àdàkálẹ̀ ní ẹsẹ̀ òun fẹ́ pàtọ́lọ́ àlùkò kànẹ́bì sọ̀rọ̀ bá wà áyé ọ̀sẹ̀ bóyá lọ́dún ti ká abájáde kò sí kò wá sí yóò tẹ̀ lọ́la dàbà bẹ́ẹ̀ wọ́n ní kó máa ń ti nǹkan ó sí yóò tẹ̀ lọ́la dàbà bẹ́ẹ̀ olùwà ni wọ́n ẹ̀bá pẹ̀lú àgbóṣà mẹ́rin tó wá sí ìwọ̀n náà o. àwọn àpapọ̀ pé ẹsẹ̀ méjì ló kú sí àwọn ẹsẹ̀ kankan bẹ ńlá ńlá làwọn àwọn ẹsẹ̀ kan bẹ kékeré làwọn. kí ló fà á? tá a lò pé ká ṣàlàyé pé ìkàlókè ìkàlókè òbí àti bí kékeré ẹ̀ṣẹ̀ àti tóbi ẹ̀ṣẹ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ náà fojú lẹ̀ láti fi kàn mẹ́ kọ́lá pọ̀ ọ̀pọ̀ kékeré yìí kéde sí amẹ́tò kálíbà àwọn ìdájọ́ nílẹ̀ kọ̀ọ̀kan láti fojú ọ̀pọ̀ yìí. ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ òun náà ni àlùkùbọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá olùkàbáhìn sọ̀bọ́ọ̀hìn ńláwọn ẹ̀ṣẹ̀ yìí àwọn ọ̀nà owó lálẹ́ mọ̀ pé ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ńláńlá ni nínú àwọn ọ̀tá ti fi dá ẹ̀ṣẹ̀ ńláńlá mọ̀ àtúnwà pé gbogbo ẹ̀ṣẹ̀ tọ́nà ọba wa ti lérí abánabi sọ̀rọ̀ máa wà lọ́wọ́ sọ́nà ó lérí fẹ́ẹ̀ tó ṣe é pẹ̀lú yà ọlọ́run fi yà jẹ́ onínìyà náà ní àpẹẹsẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńláńlá ni nínú àwọn ọ̀nà ní ìlú ìlú ní ọkọjá lọ àti fún aláwọn àpẹẹrẹ kọ́dà àwọn àpẹẹrẹ tá a fún àwọn àjọ náà òun náà làwọn ẹ̀sẹ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa láwùjọ yìí ààrí ilé bí ẹ̀sẹ̀ ààrí ilé bí ẹ̀sẹ̀ táàbù arúgbó tó ti kàn tẹ́ lọ́wọ́ táàbù ìwé àwọn ìjọba mójútó ìjọba náà àwùjọ wa àtàǹgáyé ààrí ìmọ̀ọ́mù orí àwọn àbá orí àpapọ̀ láwọn àpẹẹrẹ bíi méjì mẹ́ta tó yẹ kí ọlọ́wọ́ bá fi ìyá òkọ̀ọ̀mù tàbí ọmọ rẹ̀ ìyá aná nínú rẹ̀ àtẹ̀tọ́yè títọ̀ ẹ̀rí ọmọ ìmọ̀lù ọ̀fẹ́ bọ́tò ìyàwó ìmọ̀lù mi bọ́tò ní ẹ̀sìn tó wọ́n ò rí bí àrọ́ la ẹ̀tẹ́lá ńlá sí ní bọ́tò nínú àṣà náà. عذاب منزلة يوم القيامة المصورين إنه عمتي يعمون إليه يوم القيامة على طبعا يمضي كل مصور في الناس بما يوم وبدا النبي صلى الله عليه وسلم ولا لا هذه التولد على خطوة الله إنه عمتي كبيرة nínú àwọn ẹ̀jẹ̀ ńláńlá táwùjọ yóò rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ńláńlá tí ìṣẹ̀rí à ń fi ìyá náà lérí ẹ̀ òun lé gbogbo ìṣòro rẹ̀ ẹ̀wù rẹ̀ tó bá wọ̀ lọ́kùnrin tó kọjá àkókò tẹ̀ àtẹ̀lẹ́sẹ̀ náà àtẹ̀lẹ́sẹ̀ sọ̀rọ̀ wọ̀ náà kẹ̀bí ọ̀rọ̀ ìṣẹ̀ ńláńlá ni kí sọ́kùnrin tó ti rìn ọ̀pọ̀ta ọ̀pọ̀já ẹ̀kọ́ tẹ̀lẹ́ nínú àwọn ẹ̀mí ńláńlá àwọn àpẹẹrẹ tàbí dá ẹ̀ṣẹ̀ ńláńlá mà òun làwọn ẹ̀ṣẹ̀ tí ṣẹ̀ríà bá fi làánà tí ẹ bá ṣe orúkọ báyìí ọlọ́mọ làánà rẹ̀ ṣàpẹ́jẹ́ lọ́la ni o gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ní ọlọ́mọ làánà yẹn tí ẹ bá ṣe é. ńlá ńlá yọ̀ náà àwọn ẹ̀sìn ńlá ńlá wọ̀nyí àfi kéèyàn túbá kó mẹ́ẹ̀ ọlọ́run ló borí níyà lórí ẹ̀ ìyẹn bọ̀rọ̀ túbá kó mẹ́ẹ̀ àwọn ẹ̀sìn ńlá ńlá nínú àwọn ẹ̀sìn tí ṣẹ̀rí àti ìlànà sí àtọ̀kọ̀ ọlọ́run àpẹẹrẹ náà láwọn àpẹẹrẹ yìí tó jẹ́ pé àwọn agan láwùjọ yìí àrígbẹ́ bí ẹ̀sìn bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ wa. Àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ ń yáyá lẹ́bi arákùnrin kan ó fẹ́ sí àwọn ọmọ abẹ́rẹ́ rẹ̀. Àtùkọ́ àwọn obìnrin fẹ́ràn oge wọ́n fẹ́ràn tọ́ àdámọ́ta àdámọ́ ní orí sára fún Nọ́ọ̀mà òní kóbìnrin ló sọ nǹkan tó nọ́mà ní ìṣẹ̀ríà nǹkan tó nọ́mà ní gómìnà ó sọ̀tọ̀ ní ìṣẹ̀ríà kò kàn gbọ́dọ̀ táyọ̀ àlà ìṣẹ̀ríà dáàkalẹ̀ nídìgẹ́lẹ́ nínú ọ̀sọ̀ kábọ̀ wá ní pẹ̀lú ẹgbẹ́ ìyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin òsì kò lò òsì náwó gan-an ní ń sọ̀tọ̀ kátó wa ló fẹ́ tọ̀ ó fẹ́ òun gẹ́gẹ́ ló fẹ́ tẹ̀lé yàwó ẹgbẹ́ ọ̀kọ́ rẹ̀ tí ó lé kele kan dé tu irú tó ṣẹlẹ̀ sára bẹ̀rẹ̀ nù ká lè mọ̀ bí nǹkan náà ti lágbára tó yẹ mú ìtàn rẹ̀ wá láti bẹ̀rẹ̀. ọmọ yìí tó jẹ́ ọmọ arábìnrin yìí ó fẹ́ ṣe ìgbéyàwó ó wá lè kó jẹun àmọ́ jẹun jẹun ẹ̀ẹ́. ó ní tí wọ́n fi kankan kún irun ni kò lè ṣe bí ẹ̀ta àti kọ́ ìṣòro tẹ̀lé bí jẹun jẹun jẹun ẹ̀ ó fẹ́ ṣe kí ni ó ti bẹ̀ ṣe ìgbéyàwó wọ́n lọ bá ní Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ àyẹ̀wò àtọ̀rọ̀ báwọn ti máa ń ṣe àwọn ìsáyọ̀ àlà òkú lànà bí sọ èyí ń lawó ìdíláwùjọ yìí má ká tó ṣe nǹkan káwọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ kálọ̀bá àwọn àbá tó nà àwọn òní tí wọ́n láwùjọ yìí á ti ṣe tán fún àwọn àbáwá lè sọ ìdí bí àní ẹ̀jẹ̀ ni àwọn ìjọba wá wọ́ ibi tí ó bá kẹ̀ káàkiri nínú àwọn nǹkan yẹn olùkàkùn kan sọ̀rọ̀ àtúndọ̀ lọ́jọ́ àlùwásílẹ̀ wọ́ọ̀lù àwọn òṣèlẹ̀ gbogbo lana jáde yẹ o ìta àdìgbé ẹ̀ṣẹ̀ ńláńlá ní kí èèyàn ṣe kankan wọn. àlejò sọ̀rọ̀ bá wà lóò ṣẹlẹ̀ o lè làánà wọ́n wá síláwá tí wọ́n sọ síra. gbogbo ẹni tó bá fi nǹkan fún ẹ ọlọ́run lànà ẹ̀. àtẹni tó bá fi fún un ti pè ní yíyá jẹ́ta àtẹ́bí sọ̀rọ̀ bá ọ̀rọ̀ ẹ̀rọ sẹ́nà ó láwọn méjèèjì ọlọ́run láàánà wọn. àtẹ́ká fi nǹkan fún ẹ̀sẹ̀ ńláńlá ni títà tí ní ìlànà rẹ̀ tó bí ọlọ́run kẹ́rẹ̀ wọ́n fi làánà kan fi sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn láàánà ẹ̀ ẹ̀rọ lọ́kọ̀ọ́ wọn láàánà yẹn. ìyẹn tó wá lọ́rọ̀ wọn láàánà yẹn láì fi kúnyà bẹ́ẹ̀ àyè kúnyà bẹ́ẹ̀ ọlọ́run yóò kó nù kẹ yóò yọ kó nù kẹ rẹ láyé sáré ìyá máa ní kọlá àná nù. àyè tá àná yẹn ànábi ti kó ìrora kama là àná yẹn òun ló kẹ́kẹ́ fi dábàá ti tá ànábi là ní ẹ̀ka ẹ̀ tóbi ní o torí pé ànábi kó ìrora kama síbi fún ni. ìtàn fi mọ̀ ànábi sallallahu alaihi wa sallam àtàwọn sọ̀hábà rẹ̀ wọ́n fẹ́ sẹ́yìn àjò wọ́n tẹ̀lé sí àwọn ti wà lórí ìrìnàjò tó ti lọ. nǹkan ọ̀gbun arákùnrin kan ẹ ti tó mú òkú wá gbéra dáadáa ó wá ka arákùnrin la arákùnrin wa làánà ó tẹ́ làánà lé nǹkan ọ̀gbun rẹ̀ ordinary ẹ ti ní ohun tó tẹ́ làánà rẹ̀ àlejò wa dúró àlejò náà bọ̀ arákùnrin ó ní náà ìwọ́n tẹ̀lé wa lọ ìrìnàjò tá a lọ àmọ́ dáàbà rẹ̀ ìtọ́ ọkùnrin yìí kò ní tẹ̀lé wa lọ. kí ló dé ẹni tó ti sépè fún ní báwa rìn ẹni tó ti sépè fún òbúrò bá a rìn àjò kí ni ta ló sépè fún ẹ ẹni. النبي صلى الله عليه وسلم كانوا فيها نبي يقول لا يسبب هوني ìlànà ẹni àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́sẹ̀ náà nígbà tó ṣe ìsọ́wọ́ ìrìnrìn wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn níbi. nínú bí wọ́n fi hàn wọ́n fi àwòrán àlìjẹ́nà hàn níbi yóò kiri àti bó àwọn ọ̀ràn èèyàn tí ó wọ àlìjẹ́nà. nínú bí wọ́n fi hàn níbi sọ̀rọ̀ báwa yóò sẹ́lẹ̀ wọ́n fi àwòrán iná wọ́n fi hàn níbi wọ́n fi hàn níbi sọ̀rọ̀ báwa yóò àti bó àwọn ìdájọ́ nínú orú àwọn ẹ̀ka tó wọ lọ́jọ́ náà àlẹ́bí ni àwọn tó pọ̀ lónú náà àwọn obìnrin wọ́n máa ń ka population ẹ̀ pé àwọn ló ti pọ̀ jù méje ló ń kà obìnrin ló pọ̀ jù náà. lábìnrin kan á bèrè pé wọ́n fi ọlọ́mọ àpàtà ọlọ́run àlẹ́ ọ̀sẹ́lá kí náà ti tó bẹ́ẹ̀. àlẹ́ mi wọ́n ń kà tó máa ń sọ̀rọ̀ sínú tó ká àwọn oníkẹ́kọ̀ọ́ ti là á obìnrin fẹ́ràn èpè ó ti tàn wọ́n ṣùgbọ́n mú lẹ́gbàá bá sọ́yìn náà ànẹ́bí ìwọ̀n ò fẹ́ ká máa làánà yàn tẹ́wá wá ti rí ibi tí ànẹ́bí ti làánà pé ní bá ti ó sọ báyọ̀ ọlọ́run làánà rẹ̀ ẹgbẹ́ ẹ̀sẹ̀ ńláńlá ní kàn yẹn nínú nǹkan tó ń jẹ́ ẹ̀sẹ̀ ńláńlá òní kó bẹ̀rù wọn fi nǹkan fún irun rẹ̀ àtẹni tó bá fi kún àtọ́ni tó léwu náà ọlọ́run rẹ̀ èyí làwọn fi sọ mi lónìí

kọ́lọ̀ kan fẹ́ sí ọbẹ̀ ṣe generation bí kéèkì dáwọn ṣe olè yóò tún ṣe olè lérí gbogbo òbí tó bá ń ṣe irun tí ń fi irun ọmọ ọmọ rẹ̀ ló gbé kọ́kọ́ ọmọ sí bàbá wà tí wọ́n ń fi nǹkan kún fún irú òbí jẹ́ ọlọ́run láàánú òbí wọn àti ẹni tó jẹ́ ìyá jẹ́ tàbí fi kún àwọn méjì èmi tí mo wí bẹ̀ táwọn bẹ̀ ọ̀rọ̀ àlejò ìtàn ọ̀yọ̀nyá ọwọ́ ìlú ló bá lọ́dọ̀ náà fáwọn àlórí ìbí kọ́rù ọ̀dáyà tó kọ́ ọmọdé fọ́gẹ́ ìṣẹ̀lẹ̀ bá wà àǹfààní sí ìtẹ́lẹ̀ ilé ẹ̀mọ́ gbọ́rọ̀ lọ́rùn kò sí nǹkan táwọn amójú ayé níbà lọ kò sí nǹkan táwọn torí ẹ̀ kójọ yín ayé níbà lọ àfara aládùá àyíká àdúrà kankan kò yá àdúrà tó ní ọyá ẹ̀yà kí àdúrà kan oyè kan wá àdúrà rẹ̀ kò sí táwọn torí ẹ̀ kójọ yín àti kí lọ́lọ́ kí lọ́ bá wa tó dára fẹ́ ká ti gàn káàkiri kí ni òfẹ́ bá dé káàbà rí bínú rẹ̀ ìtawà sí àyíná nù sábà wọn sọ fúnra wa àtẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ ìpinnu mọ́sálásí kan tẹ̀ ń gbọ́ lókèrè ọ̀la yẹn ní ẹ̀gbá bẹ́ẹ̀. tó wá mú ọ̀pẹ́ tí ẹnu ọkọ yẹn tẹ yá jẹ tàbí haramu ni èyí ti haramu ńlá sọ ní pé aláàdáwọ̀ obìnrin kan sókè kí wọ́n sókè adáwọn náà sókè nínú oge tóbi ti gbọ̀rọ̀ sí gbọ̀rọ̀ sókè ń bàbá rẹ̀ fẹ́ kó lè dá dẹ́ta ṣe tó burú bẹ́ẹ̀ tó jẹ́ yóò jẹun fáwọn obìnrin àwọn sáyẹ́nsì sí àmọ́ èyí tí sẹ̀ríà ò bá fẹ́ ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ yá dẹ́ta láti sẹ̀ríà ò fẹ́ yìí sẹ̀ríà ò fẹ́ yìí kọ́lẹ̀ lọ́dọ̀ àwọn abẹ́yẹ béèrè sẹ̀ríà kò lọ irú àwọn òun mo lè máa ti àbá àwọn àbá àtúnná ní o pàdúwà kọ́ àwọn ẹyà ìjẹta yìí náà gbogbo tẹ́tẹ́ kọ̀ọ̀kan wá ń ṣe táà fi jẹ táà mu ẹ̀dá kìí jábẹ́ lọ́wọ́ àbá àtúnná lórí ẹ̀ pé ewu tẹ́ yìí eré àfaramọ́ tó bá ń tẹ̀lé àfaramọ́ ẹ̀fún mi láwọn àlà tó faramọ́ bẹ́ẹ̀ àwọn àlà tí kò faramọ́ bí ká ṣe ọmọ ọkùnrin náà léde lọ́dún dáadé ìyá rẹ̀ sọ̀dá wa kàlápá àwọn náà bábẹ́ sàlù kábà kàkàkì ẹ̀rọ fún wa. tábà rọ̀ mùsùlùmí tóun jẹ́ bábà tí ń ṣe báwọn èèyàn kó bá a ṣe ní kálábìnrin tó ń ṣe báwọn obìnrin náà lọ bẹ́ẹ̀ ọkùnrin náà gbọ́dọ̀ béèrè irú àwọn nǹkan bẹ ọgbọrọ bẹ fún yàn fọlọ bá ti kó òun un ọyà ló máa lọ rí ìlú yẹn kò fẹ́ gbẹ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ìjọ pọ́ǹpù mo ṣe pọ́ǹpù lọ́ba nígbà wọn gbẹ pọ́ǹpù rẹ̀ àwọn láàárín àwọn tẹ́ máa ń gbẹ ànínàbí sọ́dọ̀ lọ́wọ́ àìlèwà ní gbogbo ẹni tí ó bá gẹrun ẹ̀ lọ́kùnrin ibi kan wá ga ibi kan lọ bóun ní kẹ́ ọlọ́run ńlá ní sọ̀rọ̀ náà àwọn ọmọ ńlá náà ẹ̀ àjọ ẹ̀jẹ̀ ńlá ńlá ni kí á gẹrun tíbi kan wá ga jura wọn lọ níbo níbi ló táà jẹ ìwọ́n tó bá jẹ bàbá bẹ́ẹ̀ bá ló fẹ́ jẹ owó ọgẹ́ ẹ̀mú nínú kẹ èyí ò ní káwọn fi rọlẹ́ ọdẹ nínú rẹ lẹ́ẹ̀kọ́ mọ́ bẹ́ẹ̀ tán kó ga àmọ́ tó àti máa kó máa kó ṣe dọ́kítà dọ́kítà ọ̀ gbọ́dọ̀ bá ẹnu gbà ọgbọ́dọ̀ ọ̀gbọ̀n nínú àwọn nǹkan tó wá jẹ́ ìrújú níbẹ̀ bí kí obìnrin ó fi wọn kàn ó láwọn ṣubú hà tó ti tẹ̀lé láàrin àwọn èèyàn. ètò ti fà á wọ́pọ̀lọpọ̀ àwọn àbá fún àlejò yẹn ló fà ìlànà náà olùwà sílá wọ́n ti mọ̀ sọ́ọ́ ọlọ́run fún wa ọlọ́run sẹ́ni gbẹ̀gbẹ̀ lé ẹni tí ń ti ìrún fún un. àwọn ìgbà bákan báyọ̀ ti dúró bà. làwọn yẹn fi ní àwọn olórun táwọn ọrùn. ẹ bá yóò di àbẹ̀wò fún un ó ní wọn fi rún fún un. ẹ kò sí òmìnira tó ń ta àwọn obìnrin. sábà náà lẹ́bi ní ẹ̀gbọ́n ọ̀gbìn fún un. inú wo ló máa ń kún un. àbí obìnrin máa ń ta àrùn rẹ̀. mo lẹ ìtàlẹ́bí àlejò yẹn gbọ́rọ̀ gbogbo obìnrin tó bá àtàkì nǹkan àtàkì wọn ni àwọn àtàkìmẹ́ntì lọ dá wọn ni àtàkìmẹ́ntì lọ dá èwo ló wá dá wọn ni rọ́bà dá wọn ló wúlò dá sáńtọ́ bẹ́ẹ̀ wọ́n àtàkì rọ́bà àdìgẹ́ni ẹ̀ẹ́dì pọ̀pọ̀lọpọ̀ àwọn lónìí òkú náà lò wọn ò lọ àtàkìmẹ́ntì náà àtàwọn èèyàn ń gbóhùn àwọn àbá àtàwọn èèyàn rẹ̀ ló fi jẹ́ pé àwọn táǹbà wọn táǹbà wọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀dá kan jíjá máa láti kalẹ̀ dáadáa àwọn ẹ̀mí kan ti wà táwọn rẹ̀ ní gbódòdó tó ti gbọ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ìbá táwọn kò sáré èèyàn lè dènà lọ apartment rẹ̀ gbogbo àwọn ya wa àwọn ya dáadáa àwọn àwọn àbúrò wa dáadáa àwọn àti wa náà ń wò lu apartment wọn lè dènà kí náà lò òkú lókun ní kò sí tó máa bá ẹ̀sìn náà kúrò bá náà fún ọ kò dáa kó lọ́wọ́ ṣe ṣe bá lọ sọ́dọ̀ àwọn ẹ̀yà kẹta wọ́n mú àwọn táyà ní ìsinyìí tí wọ́n ti fún pẹ̀lú tí wọ́n ti dààmú yín lára láì bẹ̀rù náà ti sọ láì ẹ̀rọ àwọn ẹ̀yà kẹta ibi ti di ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ti fún yín báyìí tó wà wọ́n bẹ́ẹ̀ pé ní àwọn ẹlẹ́sì tí wọ́n yìí abẹ́ ẹ̀sẹ̀ lọ́ńdọ̀ ni ó ti ọlọ́run kò ti ọlọ́run o àdébíyí lára ọmọ tó jẹ́

النبي صلى الله عليه وسلم لعن الله الواشم والمستوشم lára àwọn ọmọ tó jẹ́jẹ́ ńláńlá oníkàmà ọ̀la ara fún yàn èdè lábẹ́ o ìlà abẹ́ fọkùnrin àdákàrí ọ̀ràn èèyàn ní fọkùnrin dára bẹ́ ọ̀ràn èèyàn ní fọkùnrin tó ní kò dá abẹ́ sábà ń sọ ìlà ìlà abẹ́ Ànábì sallallahu alaihi wa sallam ó lè bí ilẹ̀ tó dáhà ọ̀sọ́ ni fóbìnrin ọ̀sọ́ ni kí lásọ́lẹ̀ kan kí lásọ́lẹ̀ lómi ọ̀sọ́ ni ọlọ́kọ̀ kọ̀ bá wọn ẹ̀ tí àwọn obìnrin àkọ́sórí ọ̀sọ́ láì dáná. ajẹ́pẹ́ tá a bá fẹ́ gbọ́sọ̀ obìnrin ó pé àbíká sí kíni ká mọ́ ibẹ̀ làwọn afáàtọ̀ pé ká dábẹ́ bò sí ìsọ̀ràn yẹn lọ́lẹ́sùn náà lórí ìsìn àti Muhammad abánabí ká kìlọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ dábẹ́ fún mi àtàlẹ́ tí ó lọ fún wa lọ ànábìlà bẹ́ẹ̀ tẹ̀lé tó jẹ́ pé ọmọ mi gan ò lé ìlú wọn dábẹ́ fún olóbìnrin ànábì sọ̀tọ́lá ó jẹ́ ó lé ẹran tó wọ́n ń kú lérí rẹ̀ tó bá ga sókè ẹnu òkè náà kò díẹ̀ èyí tó bá ga ẹbí lẹ̀ ẹnu òkè náà kò díẹ̀ ẹ mọ́ pọ̀tọ́ dáná mi ànẹ́bí nílà náà ọlọ́run kó máa bá ẹni tí máa ń palà àtẹ tó gbára wa kalẹ̀ bí ẹ máa palà fún mi. táwọn ọmọ ọba wọn bẹ́ẹ̀ ajẹ́pẹ́ náà rẹ̀ ṣe ńláńlá táwọn ẹgbẹ́ ti bá rí àwọn tó ń ya tàbí àdókòlẹ̀ pé tí tàbí náà ń pè bẹ́ẹ̀ bá wọ ara àwọn ẹgbẹ́ ìwé ìwà láì gbogbo ara wọn lókè nílẹ̀ tí wàá yá ni ànẹ́bí nílà náà ọ̀gbọ̀n inú tó wá ya ìpìta rẹ̀ ẹlòmíì ò ní yà yóò kọ́ ní kọ̀ọ̀kan. kọ́lẹ̀ lòmíì inú àwọn obìnrin ọkọ tí ń fẹ́ akọ bàbá tó dé yóò kọ́ síyà yìí bàbá tó dé àrùn ìyàbọ̀ dé. fún àwọn bàbá rẹ̀ bá wọ́n jẹ́ lọ́kọ́ ó bá kú ó bá kú ọkọ̀ lọ́rẹ́ bọ́ọ̀lù kọjá náà di àbí. ẹ̀rọ àti àwọn sábà àti à ń kọ́ la ojú fọ́ máa ẹ̀ bu àbájá ẹ̀bùn pélé ẹ̀kọ́ làbọ̀ ká tó lójú ayé náà ẹ́ ọlọ́run náà ní àwọn tí wọ́n kọ́ làbọ̀ yàn àtàwọn tó kéde àwọn kọ́ fún tọ̀ àwọn tó ti wá sí fún kọ́ àwọn bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ jẹyọ lò nígbà tó lọ́wọ́ bá ń sọ tọ́lọ̀ bá yí ibi táwọn yẹn ń kọjú sí kírun tó yí padà. ó ní káwọn kọjú dúró mi. àwọn tí wọ́n ti wá kọjá lọ sẹ́bí àyè làwọn tí wọ́n ti bá àlẹ́ mi nà lọ ọlọ́run nínú lọ ayé ní ìlú àbẹ̀ là iṣẹ́ tí wọ́n ti ọlọ́run iṣẹ́ wọn ní ọlọ́run níbẹ̀ kò ní ara rẹ̀. sẹ́rí Islam ìbò dàdé gbogbo téèyàn bá ń ṣe pátá wọ́n ti gbogbo tó kọ́ gbogbo àwọn abáwa tí wọ́n kọ̀ láwọn ìjẹ́ fún wọn èyí tó súnmọ́ bí wọ́n láyé wọn bá lè fi èyí tó gbé àwọn àwọn máa ń tẹ̀ lófin ọlọ́run jà wá lọ láwọn àbáwa tí wọ́n kọjá lọ àwọn bàbá bá àwọn máa ń pa òfin ọlọ́run mọ́ jù wá lọ wọ́n páyà ọlọ́run ọba jù wá lọ máa bá gbọ́ òní mọ́ wọn gbọ́ ní àwọn tí wọ́n á máa rìn ọlọ́run ní wọ́n kó nínú àtìrí àti lórí ẹsẹ̀ tó bá dá o títí tí òfin tẹ́ wá títẹ́ wá ó fi dé sí ìgbọ́ rẹ̀ àwọn táwọn wá ń ṣe léṣe wọn ni wọn kọ là ń lé wa ẹ má kọ wọn o ẹ má kọ lójú má ẹ má kọ lára má lára wọn tó tẹ̀lé lánàá nìyẹn má. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá à ń rá àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe rẹ̀ òun ni kéèyàn máa kéèyàn la ìdí fún rẹ̀ kéèyàn la ìdí fún rẹ̀ wọ́n lé kọ́ra àwọn abẹ́rẹ́ ṣe ló pọ̀ ẹ̀ wọ́n tó bóyá pàtó wọn yàtọ̀ Muhammad wọn afẹ́ kí sípà tẹ́bi náà wà lára wọn wọn lànà bí déèkì òun náà wá lórí fẹ́ tó ń sàn náà ní ìwúlẹ̀ lọ́la ìlú rẹ̀ àwọn tó lọ́la náà nù ọlọ́run lánàá gbogbo ẹgbẹ́ máa ń fa irun ìṣe ìpéjú ẹ̀ irun pépéjú àyíká o lára tó lọ́la náà nù ẹ̀tẹ́ ńláńlá oníkejì nìyí fi ń fa irun ìṣe ìpéjú tàbí sọ́dún jẹ̀má lára àwọn kátà tó pé ka ìṣẹ̀lẹ̀ ńláńlá ni òun náà kí ẹ̀sẹ̀ tó bá fi làánà làánà ọlọ́run ẹ̀ làánà tó láì alàlè káàkiri náà kí ẹ parọ́ náà ẹ̀sẹ̀ ńláńlá lòun náà gbogbo ẹ̀sẹ̀ tó bá ti làánà làánà làánà làánà làánà tọ́nà làánà yẹn lórí ẹ̀ ó yẹ wà fi àdéhùn ni àbúwà fi ayàrá mọ̀hánì kẹrin kí ẹ rọ̀ pé sọ́lá ní kí ìyẹn ti rẹ̀. Àwọn hàtùn, àwọn hàtùn. Nínú táwọn tí mẹ̀ẹ́dẹ́ ńláńlá, ó ní àwọn ẹ̀sẹ̀ tọ́mọ bá ti fi ìyá ayé sí. Bóyá ẹ̀rẹ́ ni tó sọ pé ìyẹn wà bẹ́ẹ̀. Abẹ́ẹ̀ ti wá rò wọn òfin lánàá sí tiẹ̀. Fìnásì àmọ́ wọ́n ti ìyá ayé sóhun pé bí ẹ bá lè wú bàbá yìí ẹ fi bàbá yìí jẹ ẹ̀sẹ̀ tó pè ní hadu ó ní ẹ ìyá tọ́nà ọba ti ní káfí jẹ̀yàn láyé tó sì ti ní àlà àti wọ́n fi jẹ́ òun ló ní hadu orúkọ máa ń kọ́ ẹ̀sẹ̀ lọ́gbà ní òun náà ìdìnnà ti di ìdìnnà ó ní hadu ó ní ìyá yìí kí ni ìyá yìí dìnnà àtò rẹ̀ ẹni bá jẹ́ ẹni tí òun ti fẹ́ yàwó rí lọ́kùnrin abóbìnrin tí òun lọ́kọ rí tọ́ba fi lè dùn náà ó ń dùn wọ́n ní ẹgbàá ọgọ́rùn-ún ọ̀kan obìnrin ọgọ́rùn-ún ọkùnrin náà ọgọ́rùn-ún ó kò náà. lẹ́yìn ìgbà yẹn. inú ìjà ló fi jẹ wọn wọn wá lé wọn kólú wọn lọ wọn gbé ẹ̀yìn ìlú fún ti di ọdún kan dáko lẹ́yìn ọdún kan ìjà padà wá ìgbà ọlọ́run tó kò ní jẹ wọn gbogbo ẹni tí ó bá dára tó bá ti dìnnà tó bá ti lórí ẹ̀ láyé kò ní kí lè fi àmà. lẹ́yìn tó wá ti jẹ tiẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam tó bá wọlé wọn bá olùborí ti wá sí wù tó fi àrẹ̀ jẹ ṣé pé láyé àríyá mo ti sáyé lọ. ẹ wá rí obìnrin tó bá ti tó bá ti ṣe nìká nìká ń sọ̀hí náà láyà dánù dáàrí bó ṣe wà ń lé tó lóun máa rí náà sáté ń bímọ fúnra wọn náà pọ́lẹ́ fún ọ̀rọ̀ orí púpọ̀ náà ìdíná wọ́n ń pè kí ló fà á wọ́n ò ṣe ní káṣọ sọ̀rọ̀ wọn ò dúlé àwọn tó lára àfíà olóńjẹ́ pé agbọ̀rọ̀ wọn wọ́ọ̀ṣì àwọn kankan lára ìfọmọlọ́kọ ẹ bá lọ sọ̀rọ̀ wọn àwọn òbí àwọn lápùkàn bẹ tí bàbá ọlọ́pọ̀ lọ tí ò bá sọ wọn lè ti èyí sí ìfẹ́yàwó. Àtẹ̀lẹ́ ìkọ́dàkọ̀ wàhádà. Òun ti kábà kíni yìí mo fi ọmọ mi mo kíni yìí ẹ́ mo fi sọ ẹ dákun kí ká máa béèrè dáadáa. Mo dàgbà gbọ́dọ̀ sáà lọ sáà máa lọ fún ọ. Káà ti gbọ́ yín pé nígbà tí bàbá bá ti lóhùn fún wa. Tí bá dé sí olùdíyàwó wa, ẹgbẹ́ kíláàsì yẹn bàbá sọ pé mo fi àpò fi ọmọ mi fún yín àwòyọ̀dá àwòyọ̀dá bọ́ òun tẹ́lẹ̀ bá lọ lọ́ọ́ bẹ̀rẹ̀ àwọn àrọ̀ àyọ̀dá náà lọ àyọ̀dá bọ́ tẹ́ ẹ ti fún mi àmòfi fún ọ àwọn àdébí náà gbà ìkáwò ti sórí yẹn àmẹ́lẹ́ká ti hàn tàbá púpọ̀ ẹ wàá rí ọmọ mi lónìí wọ́n ti fún lóyún bàbá wa bínú lóyún ní pọ́lítì wọ́n yá àtọ́yún àti gbogbo yá pàlàkì rẹ̀ pàlàkì rẹ̀ tó mọ̀ lóyún ó yọ̀dà bí yọ̀dà wọ́n yọ̀dà bí yòó. ó wò yọ̀dà tó látúgbé mo fi kọ́ ò sí mẹ́ẹ̀ dàwájú náà mo fún yàwó ìlú fún ọkùnrin sílẹ̀ ó ti dọ̀ jáde ó lóun tó dáhà pé dáhà pé ibi kéré ni o tẹ́lẹ̀kọ́ náà bá ń bọ̀ ìyàwó ẹni ká gbìyànjú lásìkò kó jáde láwọn àfáà mi ní ọmọ ìgbẹ̀lú lábáwá tó bá jọ lábáwá ìtó jọ́ méjì wá ni pé mo fi ọmọ mi mo ti yìí kèé ṣe mo yọ̀ǹda kẹ́ni mo yọ̀ǹda lè kìtìbà rẹ̀ pè ní òpè kìtìbà rẹ̀ pè kí lẹ́ pè ní kìtìbà ó làwọn sọ ní pé ó làwọn kọ́ lónìí ní ní kìtìbà ó ní kọ́kọ́ fọ́mọ sọ̀rọ̀ tí mo fẹ́ fi ọ̀rọ̀ fẹ́ mi ní ní kìtìbà rẹ̀ èyí wá lè dá kìtìbà tí wọ́n ní wèé fárí lẹ́yìn eléri ó lè ṣe bẹ́ẹ̀ láì wee èé bá lẹ́yìn lérí àlítí kíkúbà láyéláyé ìlà ìdíni wà ní ìhà àyàfi kíkúbà bá ọmọ tó bí ọmọ yìí fọwọ́ gbé bá ọmọ rẹ̀ tọwọ́ fẹ́fẹ́ bàtí ó ti kíkúbà nìyẹn bá ara bọ̀ ọ̀tọ́ pẹ̀lú àwọn ọ ni ni <laughs> sọ́ọ̀rọ̀ ògèrè kí lẹ́wà ti ìgbàyé lọ tẹ̀sẹ̀ ti kàdíbà tó bá ní mo yọ̀ǹda mo yọ̀ǹda tó sọ ní pé lọ bá sọ̀rọ̀ ni èyí ò ká tó mọ́ mi sọ̀rọ̀ láti lọ pé mo fẹ́ bá lábáyá sọ̀rọ̀ bàbá wa ní mo yọ̀ǹda kọ́ bá sọ̀rọ̀ kò lóhun fífọ́ mo yọ̀ǹda lẹ́sẹ̀ tí mo sọ yìí kí là ń pè wẹ́ kí láǹkà àwọn ọ̀dọ́mẹ fún gbọ́n sáwọn ẹ̀dẹ́ni o kí là ń pè introduction introduction ti nìka eléyìí lọ́pọ̀lọpọ̀ gbọ́dọ̀ àwọn ìdúró ìdánimọ̀ àwọn lóyún but ẹ wọ́n ti dáadáa ẹjọ́ tó sọ̀rọ̀ ẹ̀ bá lọ ẹ kọ́ bàbá mọ̀ dáadáa tẹ́ ẹ ti fún mi àpòkò bí ọmọ mi kò fi fún ọ ó ti ẹ ti ẹ ti ẹ fi ẹ ẹ ṣe kìtìbà ẹ tó ṣe nìkáwù fọ́tì àwọn obìnrin máa bẹ̀rù míì wọ́n kà láwọn wà ní olùrí ara wọn tán sí wọn láwọn ti bímọ wọ́n ní ibi ìdílé náà ní gbogbo àtìkọ̀ tó ti pẹ̀lú ara wọn nínú pé wọ́n ti fún lọ́nù inú bàbá ní ìṣẹ́fẹ́ rí ẹ pàbí ló ti bọ̀ mọ́mọ́ náà ó sì kúrò ẹ lọ ẹ tó tẹkún tẹkún lọ lọ bàbá wọn bẹ bàbá ẹ lọ́kùnrin ọgbọ́n àwọn ìyá ń bẹ̀ bó bá lo ogún ọdún bẹ́ẹ̀ dènà wọn sí. irú àwọn báwọn tó bá ti dènà ẹgbàá wọn lẹ́sìn àwọn oúnjẹ ìlú mẹ́fà yọ̀ náà. àmọ́ ìfọ́ àti ìṣe nìkáwò sọ pé òun ti ákìlù nìkáwò fún wọn kódà kó jọ mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ó lẹ̀ lóko pàtẹ́ ìlú ìyá ni wọ́n lò. ṣẹ̀rí àwọn ajá pọ̀ kí ni wọ́n bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ẹ wá jáwọ́ pé bó ti wá burú tó bá wọn bí yẹn bá gbọ́ ọmọ ti ẹ̀sùn pẹ̀lú kẹ́lẹ̀ báyàwó rẹ̀ sùn ó yá kojú wò èwo ló lè dúró èjì àbẹ́ ẹ̀yìn tẹ́ ẹbí máa kalẹ̀ tẹ́ ọ̀sán bá ọmọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ti mà ibi tá a bá ẹdẹ lónìí bí ìbá ti fi ẹni tọ́lọ́ bá sàánú lórí àwọn ọmọ àwọn ọmọ ti lè wọ secondary school òbí ò lè fọ́ sóyà pé ń gbọ́ ọ̀rẹ́ láyé lónìí pàtó ọmọkùnrin lójú wíńdò fọkùnrin jà kalẹ̀ pẹ̀lú mọ́tò rẹ̀. tí wọ́n lè ó lè ka ọlọ́rọ̀ sọ kí ní ṣe bí nǹkan náà kó mẹ́tọ́ tó lè dìwá yóò ka ọlọ́ àmọ́ ọmọ amúyàwó rẹ̀ máa jẹ́ alẹ́ mọ́tò èwo ló kọ́lá jù ọ̀tún fún fún ní pé lára ní morí nìyí ẹsẹ̀ kẹ́lẹ́ sàmújọ́ náà lọ́gbìn. ìtumọ̀ olówó àfẹ́ wọ́n ti bàtẹ́lẹ̀ ìdí dìnnà kẹsì máa rí ẹni kan sílẹ̀ gbàwọn gẹ̀ẹ́sì eléyìí náà òun náà lè dìnnà ẹni kan mú òkú láyé kí ló fà kò sẹ́ni tí ó gbọ́n lágbájá bá ìyàwó òun sùn tí wàá pàdé rẹ̀ tó kùdú dáadáa o. ọ̀rẹ́ kùdú dáadáa ìbáwọn ọmọ tí wọ́n ń kọ́ ìyàwó alẹ́ pé lágbájá lóyún ọmọ mi lóyún tí wọ́n bá yìí ìbọn ọmọdé náà ń kó wọ́n pàbólé lóyún lóòótọ́ kọ́ la lóòótọ́ àmọ́ ọ̀fàdá yọ wọ́n bí ọ̀rẹ́ rẹ̀ ẹ̀tọ́ wọ́n bá yàwó rẹ̀ tó tó wá wọlé wá ẹ̀lẹ́ o wọ́n ní ojú òkú tí ò sí ẹ̀lápọ̀ ojú sí mẹ́rin ìyàwó yìí ó sì tìlú bọ́ọ̀bà wíwí àti bọ́ọ̀bà lọ́nà kí lọ wí kí lọ èdè òsì gbóná ó lè yàdá bí ìyẹn máa ń rí rẹ ní bẹ́ẹ̀ láyé ní gbogbo túmọ̀ ogún wọn lọ sí ni àwọn ìbára ti mú kó lẹ́ kí ló kù ẹ̀mí ló balẹ̀ bẹ́ẹ̀ ló ti náà gbogbo tó tó bá ti ń lo òbí òní inú wọn bàjẹ́ ni ẹ máa méjì kó lé gbogbo ẹranko ni wọn. ara òfin tí ti fẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó là sáyé lónìí ìná ó tẹ̀ ní wọ́n ní lọrin wọ́n ní kálukú lọ́la rọ̀ díẹ̀ Ìbàdàn dé díẹ̀ Ọ̀yọ́ ní díẹ̀ òun ọ̀dọ́ ní bí wọn wọ́n ní lọrin náà ní bí wọn láwọn afẹ́ wọn àdìbá. ẹ ẹ wá kí nǹkan ẹ̀kọ́ jẹ́ bẹ̀rù ìná ẹ̀jọ́ bẹ̀rù ẹ̀jọ́ jẹ́ bẹ̀rù lọ́dọ̀ àwọn èèyàn mọ́ lónìí ẹ̀ka

ó kọ́ mú sí àdìkàmá níṣẹ́ ẹ̀kọ́ ìsìnà ìlọ yá súnlé yá wà á bí ó ti yá o àwọn ọmọkù láti kí amọ́kẹ̀ kò sì ti jẹ́rẹ̀ sùkí ní ìyàwó ajé pé àrùn ti wà nù àrùn lọ inú àrùn ti wó lọ lẹ́nu àgbákò lẹ́nu gbé dáhùn ẹ̀ẹ̀kẹ́ ńlá ńlá ní ìdìnnà agbọ̀rọ̀ jìnnà sí o agbọ̀rọ̀ jìnnà sí ẹ̀ wá ní ìdìnnà náà ń sọ yìí ń wá ń wọ̀ sí láwùjọ yìí ní wọ́n ti láwùjọ yìí. Ṣé pé tọ́pì náà ti bára sọ? Àdáàrò dùnú. Ṣé bá ti rí ẹsẹ̀ kí ni mo dára yìí? Tí àwùjọ bá ní pẹ̀lú kò lórí ẹsẹ̀ yẹn, tó gba àwùjọ ló dé. Kí ni wọ́n tẹ̀ kí kí ni ó tẹ̀yìn rẹ̀ mọ́? Ìyá ní. Ó láwọn ẹyẹ ní títẹ̀ ní aláwùjọ yìí. Àwọn kìnnìkan bẹ̀rẹ̀ bá ṣàdúrà ọlọ́run nígbà. àbíkẹ́ ẹ lòkùn tí nǹkan yẹn ni ẹ mọ́ ọ̀rọ̀ pé mẹ́ jẹ̀díjẹ̀dí mọ́ sílẹ̀ ẹ̀kọ́ lò ẹ́ fún ẹ̀kọ́ lò àgbo àgbókò tó bá ti dáadáa ọ̀fẹ́ bímọ sílẹ̀ ẹ̀kọ́ ṣe àdúgbò ọ̀fẹ́yàwó ọ̀tún láti gíní ọ̀tún súnmọ́yàwó ẹ̀ jẹ̀díjẹ̀dí wa mọ́ ọwọ́ àyẹ̀rẹ́ bílà ọba takura ni ọlọ́run o jẹ̀díjẹ̀dí ló mú èyí sùn ánìmọ́ tàdédé yóò lọ ẹ̀rọ lọ́run mẹ́nu ọlọ́fẹ́ bímọ ọ̀wá fẹ́yàwó àwọn àǹtà ti bu ánìfẹ́ kàmẹ́ta lójoojúmọ́ ọlọ́dún lọ́wọ́ àǹzánná hàdà kùhán alájẹ́bàlẹ̀ lọ́wọ́ ẹ̀sọ̀ ọ̀họ́ sí àǹtọ̀ tó dé àrùn ọ̀wá bẹ́ẹ̀ tó lọ́wọ́ òkè tó ń tẹ̀lé sí yóò tó gbá pátá. mo fẹ́ ma èsì má rí ọwọ́ ń sàkóso ní mẹ́ta mẹ́ta kalẹ̀ lójúmọ́ táàlì kí a mọ̀ lọ́wọ́ ṣé é dé ọ̀ ní bímọ. àwọn kankan bẹ́ẹ̀ lè sí ilé pé òkun ló yẹ ká wá sí èsàdúrà sọ ní rẹ̀ ọlọ́wọ́ ní yìí ilẹ̀ ẹ̀yìn ìdìbò tó tún kẹ́ láti kò sílẹ̀ àbájá ó sì lè kó ní ìkìláàsì lórí ẹ̀ ó lè kó ní ìkìláàsì lórí ẹ̀ àmọ́ àwọn ohun ojú pé à ó lẹ́mí dáadáa ní kó iná dúró wọn ó wá lo àwọn ìlú sàkàtàkà nàìjíríà láwọn ìlú tí wọ́n ní wa wọ́n á ta àwọn àfà àwọn àfà tó jẹ́ pé àwọn máa ń bọ́ lọ́nu sọ̀rọ̀ ní wọn sọ millions of Quran kalẹ̀ lórí Nàìjíríà yìí kólébà tó kólébà dá millions of Quran ọlọ́run ló ń zẹ́ ní hàdà Quran alájabali hàdà Quran alájabali lọ́rọ̀ ẹ̀ta wọ́n sí àwọn láti gbà jábátà ti kú yẹ wá lágbàdì ẹni tọ́lọ̀ fẹ́ kó sàánú wa kí àwọn lè bá lè dáadáa yára dùà wọ́n fẹ́ lójú àwọn ọ̀dà wọ̀ ní pẹ́mẹ́ buhari náà tún dé táàrí bọ́lá wọn sanu látara rẹ̀ ó fi àwọn kùntàrú èèyàn àwọn kùntàrú èèyàn pé pé gbogbo tí buhari bá fẹ́ di àgbogbo àwọn ọmọ kọjá ọmọkùnrin àwọn àti bẹ́ẹ̀ fọdún mẹ́rin àkọ́kọ́ tó lò nítorí pé àti rẹ̀ bíi ó change. lára tí ń fa ìyàmú wa nàìjíríà yìí wọ́n máa ń ha ní ìdíná. tsunami kan tó tẹ̀lé sí ìlú ìmúkọ̀ọ́dún tí omi wọ́ bẹ́ẹ̀ ó wọ ìlú pátápátá tó lálàdé wọn ìtọ́nà àwọn afá tún náà tí wọ́n ti wà lórí ẹ̀. ìlú tó ìlú kọ́ńtì yẹn ìlú yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìlú yẹn gẹ́gẹ́ làwọn bá pọ̀ sí tí ká máa sọ lọ́rin ní south west ìlú yẹn làwọn bá pọ̀ sí tí wọ́n ń ṣe dáhà fáwọn èèyàn tí wọ́n ń gbé ẹ̀sìn lọ́dọ̀ àwọn ìlú míì ìgbà tó padà wáyá ó ti wá jẹ́ ìlú náà ní ọlọ́run parun láyé yá yín kálíkì àwọn ọlọ́run pa wọn wọn láwọn ìlú lè àwọn àrọ́mọdọ́ wọn ti dá wa lẹ̀ wọ́n ní bàbá wa nulẹ̀ wọ́n ti máa gbọ́ ọmọ rẹ̀ ní ìdìnnà ta kí ni ìṣẹ̀lẹ̀ oníjọba bá a bá fẹ́ sí tóró wà mọ́ ẹ̀ àbí àwọn nǹkan kọ̀ọ̀kan kábàlà sílẹ̀ òní ìdìnnà yìí nínú tí òní káwùjọ yóò dáa kò sì lè dáa láéláé àti kábàlà ìdìnnà dẹ̀ èpè kọ́ ànábì lórí rẹ̀ sọ̀rọ̀ báwọn àyè ọ̀sán. nítorí pé inú àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń ba àwùjọ jẹ́ ọlọ́run torí ẹ̀ka ìjọ ìjọ lùsùn ni. Zidane directly àti indirectly àti sọ́dẹ̀ tọ́ láwùjọ yìí láti rí àwọn ìjọba wálẹ̀. Ní Nàìjíríà lónìí nínú òfin Nàìjíríà, kóbìnrin bá ti ju eighteen years lọ tíjọba bá àwọn méjì àtọkùnrin tí wọ́n bára wọn sùn lọ́wọ́ yìí pé ìtẹ́kẹ̀ ní láti gbé lọ́wọ́ obìnrin pé tí ó fi ọmọlẹ̀ ti pa kán sì fi ọkùnrin náà pé tí ó fi ọmọlẹ̀ ti pa kò ní ah, àwọn méjì yìí gbèsè àwọn ọmọ rẹ̀ ẹ̀mú lọ títí. ó wà lóòkè káàkiri lórí. gbogbo àwọn tẹ́ ń pèpè pé a ní láti tẹ́jú òfin nàìjíríà tẹ́ pé àwọn olùkọ́ kéré náà sọ o àlọ́ fi mọ jáde táwọn pé kọ́ńtà wà lẹ́jà tó ti gbé àwọn ọ̀sẹ̀ káṣà tó tẹ̀lé mi tọ́wọ́ bá wá tó wọn tó thirty years tí bàbá tí ọkùnrin lọ bá bàbá pé ọmọ yìí mo fẹ́ fẹ́ tí bàbá ni mo fi fún ọ bàbá tó fọmọ fún yìí àtọkọ wọn di kí ni Nàìjíríà yìí kírímìnà ni wọn wọ́n fẹ́ tẹ̀sí lẹ́tọ̀ wọ́n di kírímìnà wọ́n tẹ̀sí lẹ́tọ̀ wọ́n di wọ́n di kírímìnà lọ kábàlá ti òkè nu wọ́n tàbí ó ti rẹ̀.

ní gbangba ká àwọn ìbára wọn sùn kì í sálẹ̀ o ní gbangba ká ìbára wọn sùn àwọn ẹ̀sìn èrè wọlé nìkan mọ́ ó fún fídíò ẹ̀ báyìí wọ́n fídíò kí táwọn ẹ̀sìn sàlẹ̀ pọ̀ wọ́n fún fídíò rẹ̀ wọ́n tún sáyé ẹ̀sìn náà wò ó ẹni tí ń ṣe òfin kan bójú ẹni tí wọ́n ń ṣe fún òfin kan bójú àwọn àfáàná ní pátákó mẹ́rọ tó bá dìbò kíkan yóò ṣe ṣe láyé kó kò mọ́ àwọn afá náà fún ọmọ ìṣe ẹwà ọmọ kéèké náà lóyún lónìí tí wọ́n lóyún obi nígbà tó ìgbà fẹ́ bí ma wọ́n rẹ́ kó mọ̀ yìí ta ló máa ń pè jọ̀mọ́ ta ló máa ń pè àwọn àfà kí ló dé náà fi di àfà fún òpin bíríkìlà kí ló ló ń di àfáà tí wọ́n pè télọ̀ kí ló ló ń jẹ́ kí àfáà ni wọ́n pè tí wọ́n ọlọ́pàá tí wọ́n rí i pé àfáà ló gbé òfin ọlọ́run lọ́wọ́ ìtọ́jú òfin ọlọ́run onídìrí rẹ̀ fẹ́ nìyí o wọ́n á pè wá ìjọ ọmọ tí wọ́n lóyún ìdìnnà léra ọdẹ rí wọ́n wá nígbà náà káwọn tó sọmọ lóko yìí àdìkẹ́ tó ìdìnnà bíríbírí tó yàrá náà ẹ̀ ń dáhùn yàrá lójú ẹgbẹ́ náà lójú

àwọn àwọn àkíwà tàbí abáríká o abáríká o jọ́ kẹjọ wọ́n la abáríká o ó sì àtọ̀mọ̀ yẹn ló kọ́ àfà torí pọ́ kéwùmọ̀ ni náà ti jọ wá bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n ní làákàyè tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ mẹ́rin mọ̀lẹ́bí wọn kí ló kọ́ ní làákàyè àmọ́ tó gbé ìmọ̀ tí wọ́n kọ́ ọ̀rọ̀ wọn rìn nígbà tí wọ́n ti ń jọ́ náà lè fi tọ́ àwọn àbẹ̀rẹ̀ ọ̀gbọ́n sílẹ̀ pèmí sí torí pé mo jáfà lẹ́sẹ̀ mi àbí ọ̀dọ̀ pọ́pọ́ yí wọ́n níbẹ̀ ní tọ̀ ẹ láwọn ọmọ èyí ẹ tó yìí yí wọn tán ìfẹ́ra wọn bẹ́ẹ̀ ni àbá àwọn ọmọ sí ọjọ́ mẹ́fà náà ọwà ní bàbá ọmọ lọ́kùnrin ti ti bàbá ìyàwó ti ti ẹ̀yin tẹ́yìn náà wá tẹ́ ẹgbẹ́ mú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني olùwárí àzáàlì ẹgbù àzáàlì ìtọ́sùrí ẹ̀kọ́ àfáàrùn jẹ́ fún kìnnà àmọ́ àfá àfá àwọn onímọ̀ ọmọ oní wàkàrù ní àárín ìdálà tó bá ti gbá lè fi àmọ́ ọkọ̀ ọ̀rọ̀ àfá wọ́n rèé lápòkè àkàrà òkè àtúrọ́nù kápọ̀ ọ̀gọ̀rún náà àfà ọ̀gọ̀rún náà àfà láì mọ iye àwọn àfà àtúwọ̀ mọ̀ rẹ̀ sínú ọjà náà àwọn àfà táwọn èèyàn pé wọ́n jẹ́ sábà bí máwọn èèyàn tí wọ́n pọ̀ fún ìwà náà àlùjẹ́ mẹ́wàá sọ sí àmìyá iṣẹ́ àwọn àbá ń àwọn àwọn bí fáwọn èèyàn tí ni wá ju àwọn èèyàn kóòrùn náà ni sáàbà wa sí àbá wa sí láyé nù ẹ wọ àbá wọn ti sí nǹkan nítorí owó wọ́n pè sí wọ́n pè ọ sí iṣẹ́ ọlọ́run ọwọ́ gẹ́gẹ́ tá a rẹ̀ wọ́n lọ wàzáni yàtò wàzáni ẹni bá ti kò sínú lọ́kùnrin àti sínú lóbìnrin bàbá ìyàwó dá ààrẹ kí láwọn yín dé wọ́n ní sínú wọ́n rẹ̀ bá ti sínú kúlà wáhìdì mímí hùmá mi hàtà jálìdá kùránì sọ pé àtìkí ní àtìkéjì ẹ̀sìn wọn ní ọlẹ́ yìí ẹwà ọ̀dẹ́ plana kùránì kààlà ọmọ ọbẹ̀ hamoni ọgbẹ́dìrà rẹ̀ ọjíṣẹ́sọ náà sọ́nà jẹ́mọ́ káwọn afá máa ṣe báyìí láwùjọ wa yìí ìlú ìpínlẹ̀ ìgbàgbẹ̀rẹ̀ nígbà tí wọ́n á gbọ́ ọ̀rọ̀ sẹ̀rí àpọ̀ sẹ̀rí àpọ̀ tún lè sèyẹ́ fúlàlà dáadáa kó bá kó kú náà lẹ́yìn ìtẹ̀rí akọ ẹwà lọ sọ wọ́n sínú ẹlọ sọ wọ́n sàhámọ́ wọ́n lọ ẹ̀ wọ́n wà lọ ọdún kan ní mọ́ dàda àfà jíjẹ ẹgbẹ̀ sánà ẹ̀dọ́kùn àfà tó wá sọ ìṣẹ́ bá tó jẹ́ ọ̀láì ó jẹ́ ní ìsáàlì nílé ọ̀rá wọ́n ti tẹ̀ ìsáàlì tó jẹ́ ọ̀nà táwọn àfà fi tọ́pù jìnnà láwùjọ yìí ọ̀nà kejì gbogbo àwọn àfà kan kọ gbogbo ẹni tó bá fi lè lóyún ẹ gbọ́dọ̀ èso igi wọn tó máa pè ẹ gbọ́dọ̀ èso igi wọn ìlú kan bẹ nítòsí yàrá náà nínú wa àwọn alápàdé àti wọn kí inú àfọwọn ń bẹ ní o ìlú ni àwọn àfáàfẹ ń bẹ ní àwọn agbègbè ìlú yẹn tí wọn jẹ àwọn àfáàfẹ lè kí yàrá àwọn yẹn kò tàbí àtìmọ. gbogbo ẹni tó yẹ bá rí mọ́tálásí tí èyí bá rí mọ́sálásí kò sí tó lè máa ti láyé wọn nílé bẹ́ẹ̀. ṣé àtẹ̀tọ́ fẹ́ bí àtẹ̀tọ́ fẹ́ bí wọ́n <laughs> fún ọba wọn wọ́n tẹ̀ nìkan bẹ igbó oníṣẹ́ máa ń ṣiṣẹ́ igbó oníṣẹ́ máa ń gbà látàwọn àti lọ́ba yìí ó dalẹ́ gbogbo dé hmm. ìrún jímọ̀ ní wàá fi lù wọn láti kóró. táwọn pé wọ́n fẹ́ kọ́ nítorí pípẹ́ tó bá kú àwọn àfáà wọ́n ẹgbẹ́ nìkan wọ́n ní lọ ló bá bímọ kò ní ẹni kan dé jùgbọ́n rẹ̀ káàrọ̀ òfẹ́ sí ọlọ́pọ̀ àwọn ah, òdìdí bẹ̀ láwọn àfà lú o tí mo tì mọ́ máa ń gbà náà o ìgbà tó ti ti mọ́lé sí o ó jẹ́ káàfà náà máa jẹun kábà ti tẹ̀wọ́n ti ọ pé ẹ wá bára so ìyá wọn tán fúnra lóyún yìí tó máa tẹ̀ èyí ẹ̀gbẹ́ tó máa tẹ̀ fún dín rẹ̀wọ̀n àwọn àpáàrùn báwọn dé mọ́ orí mú ó wá kúta mú òbí bí ti sẹ́ti pọ́n òjò àyè àwọn òbí náà àwọn ọkọ̀ lọ́wọ́ kó ọmọ kan bẹ ọmọ tó ti pé etí yẹ twenty years lọ́mọ tó fi bí ó wá bá ọgbẹ́ ìwọ̀n mẹ́lá dádì ẹgbẹ́ mi lówó wọ́n ti rọ wọ́n ti ra ọ̀dà ọmọ twenty years ọmọ twenty three years ọmọ twenty five years tí ń bẹ náà ti sọ́kàn ọ̀nà tí wọ́n lè kọ́ ó wá kọ́ pé dáàbì ẹ̀dá fẹ́ fún mi lówó mo fẹ́ ra ọ̀dà òwe ẹ̀ mo fẹ́ ra paypal ọ̀sọ́ ọ̀sọ́ tí mi kọ́ ti tán láyé tá a wà yẹn náà ni máa yẹ tá a lò ẹ̀mí ó lọ rí àwọn nǹkan wọ̀nyí a kàn sọ wọn yìí ó ní a ti wá sọ àwọn àwọn àpá àwọn yìí wọ̀ tá a bẹ́ẹ̀ wọ́n ti rí kódà wọ́n láàárọ̀ bí ti sọ́rọ̀ fẹ́ni ọláka ìbá irú rẹ̀ mẹ́ lọ́rọ̀ rẹ̀ ti sí kí lánà ọmọ ìyá gidi orí tó múyà ẹ̀ lọ́wọ́ tí lọ́lẹ̀ mẹ́rọ tí wọ́n tajà lè rí ni àti ẹ̀sẹ̀ ti àwọn ọmọ obìnrin wa tó bá jẹ́sùn báyìí ó yẹ kán ní mọ́ ọ̀rajà fúnra wọn ara ara ń tí bàbá gbọ̀gbọ̀n rà fọmọdé tó bá rí ìtò rà fún kó tí àlejò dé ọ̀nà wíwẹ̀ ìtọ̀ ẹ̀ bọ̀rọ̀ kiri sípàtì yìí bọ̀rọ̀ kiri mo rà ní bọ̀rọ̀ kiri owó tọ́fi rà fọwọ́ tí mo ti jẹ́ kó máa tó tó diri bọ̀tún àwọn agbè nǹkan wálé láwọn obìnrin wọ́n gbé nǹkan wálé pàtẹ́rì tìrìsì àwọn òbí ò béèrè wọ́n ti rí ọ̀nà kan nù ní tàwọn òbí ọ̀nà kejì ní tàwọn òbí ẹ máa ń ráwọn ọmọ yín pẹ̀lú ọkùnrin ẹ ní ẹ ní rìhàn ẹ wá ń gbà náà wọn àgbà láwọn ẹ̀yìn ẹ̀yìn náà ti máa ń retí títà òbí fún yín àwọn ọmọ ọ̀gbà náà ẹ wo títà àdábí fún wọn àwọn ará táwọn abá tí wọ́n ń dá lánàá ní táwọn ẹ̀ táwọn náà súnmọ́ tí wọ́n súnmọ́ tòjú àgbà kan ẹwà ni wọ́n ń dá nípò tí láwọn aládùn bí ẹwà yìí ẹwà ni wọ́n ń dá àwọn apáka gbogbo eré òdìdí a tó bẹ̀ ká dára o ta ló tó bẹ̀ kó bóyá ụgbọ yìí náà lójú wọ́yìí ọ̀pọ̀ máa bá tó wá kápẹ́ mi. ìkànnì àwọn ọmọ àwọn ọmọ tí pé ó ní bàbá tó bí àwọn bàbá yẹn wọ́n ní ọmọ bàbá àwọn bí wọ́n ní nàbà náìtì làwọn lábàáyé àbáyé nàbà náìtì làwọn. gbogbo wọn ní gbogbo àwọn pápátá kò tí tí ò jẹ́ gíráàdì sínú wọn. kọ́lá yìí tó yẹ lọ́sàn-án wọn àpapàdé àwọn fẹ́ kú ní ọ̀rọ̀ ẹ̀ kára bóyá ó ti máa tà wọ́n bá wá tẹ́fun. láwọn àbá náà àbá náà nu ẹ bá mọ̀ àgbà náà ni ẹ̀yin ẹ̀ máa retí títà òfin fún yín àwọn àgbà náà ẹ̀ wọ òfin fún wa ẹ̀yẹ́ sáà nígbà fún alẹ́ bíi ẹwọ́ ẹni kó lọ́wọ́ owó tẹ́lẹ̀ mi fi ra lẹ̀ dáhùn báwọn àbáyé bá jí náà ní owó ìlọ́fi ra lẹ̀ ìlọ́fi ra hundred thousand ọgbẹ́ ní hundred thousand hundred thousand bó bó sí pàtà hundred thousand lọ́wọ́ bó sí pàtà kọ́kọ́ ìyá lọ́pù mẹ́ta hundred thousand that's price ẹ̀rọ kan dúró sọ pé bag of rice ní twenty plus ọ̀rẹ́ báàkì ọ̀kan lọ́sẹ̀ wọ́n tẹ wọ́sọ̀pù kan ló ọ̀rọ̀ róró wà mọ́ síbi ata ẹ̀fà fẹ́ràn jẹ́ ọwọ́ àwùjẹ́ ti dìbò lọ rẹ̀ padà lọ́jọ́ kẹta ọ̀rẹ́ tàwọn ti parí ẹ̀wù àwọn kátà náà báyìí ṣe nígbà tẹ́lọ pé ẹ ọmọ àti ìgbà ẹ bá ọmọ ọgbà ní wọ́n ẹ mọ títà òbí fún yìí ní àná nítòsí ìyá ìlànà náà báyé ni ó wọ́n fi ó di ti ọ̀sẹ̀ kan gbáko 9 days lẹ́yìn ìṣẹ̀márẹ́jì àwọn arógbó ti dé fún àmàlàní sẹ́sàmàlà ó sì wọ́n ju ráìsì lọ torí pé kò sí bẹ́ẹ̀ ti sàmàlà àbí kẹ́ fẹ́ràn sí ráìsì wọn lè bọ́ ẹni lórí fún yàrá náà fẹ́ràn sí fún yín wọ́n máa jẹ àwọn ìlú àmọ́ dé láti inú oko fún ọ̀rọ̀ ọ̀dà fún ọmọ ọ̀rọ̀ àmàlà àti àti ọ̀dẹ̀dẹ̀ fẹ́ẹ́ máa jẹ lọ́nu wọ́n á jẹ bọ́tẹ̀ kan ẹ̀yin ọmọ àgbà ẹ̀dí how many how many days láti already two hours wákàtí méjì wọ́n ti fọ́nà ọjọ́ àgbòlè àdìmárẹ́jì látàgbò mẹ́wàá lẹ́yìn àgbò méjìlá ẹ̀dìbá ọmọ ẹ̀dìbá ọmọ lọ́tọ́ owó ìwòkó náà má ara àwọn ìjìyà tí ń bẹ nìyẹn tí ń bẹ níbi ẹ̀sẹ̀ ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ kẹ́kẹ́ ń sọ kẹ́yìn ní sọ yìí àmọ́ mo lè má ti ti dìná ti dìná mo lè mọ́ ọ̀rọ̀ ọ̀tẹ́ bẹ́ẹ̀ nínú tó gba àwùjọ yìí jẹ́ tí wàhálà fi gbá láwùjọ yìí sí náà bẹ́ẹ̀ tabani ká yọ ẹbọ sí náà bẹ́ẹ̀ kò sí ilé sí náà sí àdáwọ̀ yẹn fi ń dábàá rí wọ́n máa fi ti wá àdíta ojú òsì ní bọ́lójú àbá èkó tí yóò kò sí èdè ọmọ ìdìbò náà pàtàkì àwọn ọmọ wọn láti fẹ́ mọ̀ orílẹ̀-èdè sí ah, kí lè ń sọ fẹ́ kẹ́ àwárí gẹ́gẹ́ bí tí ò dá àwọn ayélujára láti dárú táwọn òbí nù ọ̀pọ̀lọ́ òbí mọ̀ pápọ̀ rí ọmọ wọn tí gbọ́mù ní yóò àgbóta ìyábọ̀ ọdún ọdún mẹ́yẹ wà rọ̀jò ibẹ̀ yà bèbè yóò wà bèbè láìpì kí ló ti àwọn òbí tó tó kéjẹ́kọ́ ọ̀tọ́nu lórí ara àmọ́mìnrin rẹ̀ lóyún kò ní lóyún o ọmọ mi ti sábí àmọ́ ẹ̀ẹ́kẹ́ ń pè láwọn gẹ́rí ẹ̀mọ́ tọ́kọ̀ lọ́wọ́ ti bá ẹ̀mọ́ tọ́kọ̀ lọ́wọ́ ti ẹni tí ò bá ti já balẹ̀ náà pẹ̀lú ọmọdé àlìbíkirú ìsámọ̀ bíkirọ́ lókè ìgbà tí bàkárọ̀ bàkárà ni náà pè ní abálé tí ò bá ti já lára ẹ̀ náà pẹ̀lú ọmọdé tẹ́gbẹ́ ara ọmọ ìgbàlẹ́ ọ̀nà ìdẹ́gbẹ̀lá mẹ́lẹ́sì gbogbo òfin tí ayé wa tó fún wọn ni àwọn àbátá bí èmi lọ́mọ tí mo sọ rí gbogbo mọ́tò tó bá bẹ̀rẹ̀ àwọn pátá tuntun ni wọ́n jára wọn jára rọ̀ lára rẹ̀ ni níbi ọ̀dọ̀ àwọn ọmọdé òlè mìíràn tó ẹnu pọ́ mọ̀ ìgbà ni wọ́n ẹni àwọn tí gbàgbé fún wa tẹ́bí tó yọba tìlé rà tuntun ni wọ́n jára lára rẹ̀ ni lára ọ̀nà ọjà gbogbo tó ń tà àwọn fẹ́yàwó òkùnkùn bọ̀ ẹnu omi yìí tó ti sọmọ jẹ ọmọ tó ti bí ju jà ẹ̀rọ kókó yàtí àlẹ́ ẹ̀dùn mẹ́rin lọ òun ti tẹ́lẹ̀ mẹ́jọ. àwọn abẹ́rẹ́ ilé ọkọ náà lọ́sọ̀ọ́ máa gé wọ́n sì àwọn ọmọ gé ọmọ bí ojúwó èyí ti ọmọ mẹ́jọ ń jà lára rẹ̀ lọ́sọ̀ọ́ máa gé. so àwọn bọ́lọ̀ sáà máa ń sọ yẹn pé ọmọ ìgbà ni ẹ̀yin ọmọ pé ní pàtì náà òun náà ọmọ ìgbà ni wọn àwọn ni wọn ń pàtì wàhálà ti ń bẹ nígbà nísìnyí ilẹ̀ wa yàtọ̀ ni ilẹ̀ wa ò yàtọ̀ ìjẹ̀lú táwọn èèyàn tó fi ń dákójú ọ̀hún òkúkò ní tó ń jẹ́rí pàwá àwọn tó fi ń dákójú ọkọ́ náà lò lónìí ẹni kan tó àwọn ìlú tẹ́lẹ̀ ń kà ní abúlé abúlé abúlé abúlé abúlé abúlé abúlé kìrìkà kẹba abúlé 1000 kalẹ̀ ẹni kan tó fún gbogbo sáwọn abúlé 1000 ó jẹ lónìí

yóò mú kíníkà sọmi kíní rẹ̀ ó tó kówó délé yóò mú kíníkà sọmi rẹ̀ ètò àti fún bẹ́ẹ̀rẹ̀ òjò tí sọ́nà kò mímọ̀ láyé rẹ̀ àwọn máa ń jẹ gíta ilé wa wọ́n dá sí báyìí ní àti búrẹ́dì tí láàárọ̀ kùtùkùtù ojú kí pọ̀pọ̀ tí ìpínlẹ̀ tọ́mẹ̀ gbangba sábà yìí ní kálukú tí mo rán aláyé mẹ́wọ̀n ni gbangba kálukú àtẹ́fẹ́ tí àti búrẹ́dì ní ẹ̀dí ìyàwó ẹ̀rọ ẹ̀rọ ti jẹ́ ẹ̀jẹ̀ báyìí gbogbo tẹ̀ ń sọ fún òun tẹ̀ ń sọ òun ní ti bínú tẹ̀ yọ̀ọ̀kan ẹbí wọn lè gàrí ọmọ àgbà ni wọn ẹ̀yin náà wá wo síkà fún wa lónìí yìí àwọn àgbò kò tó náà àti ká sí àwọn ọ̀sán bẹ àdúrà ọ̀rọ̀ ni kò sí kò sí tẹ́lẹ̀ tó káta náà mo sọ nídìí ẹwà tí wọ́n fi àbáta kọ̀ kalẹ̀ kò sí bẹ́ẹ̀ náà ìyá mi lè fún adí náà ni ẹwà àdúgbò ẹwà àdúgbò àwọn ọmọ abirú sí pé wọ́n tàbá wọ́n tàbá ní kì í ti ẹ̀sẹ̀ wá kò lóde ó wà nira láti gbà náà lónìí yóò sì máa nira tó ẹwà àtùkò táàkùkò ó dé náà àtùkò látùkò bọ́ọ̀lù ó wá dé ẹ̀ẹ̀mẹ́dẹ̀ẹ̀ra àtùkò tó náà ẹ̀ẹ̀mẹ́dẹ̀ẹ̀ra ráìsì ni ẹwà nígbà náà àtùkò buhari jù lé lọ́dà lọ yòókè ó tẹ́ ń gbà àtùkò rẹ̀ lẹ́gbà dì sínú o àti ra bag of rice ní six thousand five thousand láti pàwọn lẹ́yìn ẹ̀ẹ̀mẹ́dẹ̀ẹ̀ra ní sẹ́ni ah, àgbà ó ti ta o ìyá ti mọ ilá olókùn tàrà ń jẹ a tó lọ gbowó yọ àbẹ́sìtì lọ́sítù wọ́n láì yàrá mi fúnra wa ìyá ń ní gẹ́gẹ́gẹ́ àwọn aláfọ́ra wa bá ọ̀ pẹ̀lú àwọn ọba tuntun táwọn wí nínú rẹ̀ ní ìdìnnà jàmá tó bí àwùjọ wa yìí apáwọ́pọ̀ lórí ìdìnnà gbogbo wa ní àbáwá díẹ̀ ìgbọ̀ wọ́n ti lábàá tó ní ìkan wọn

tí wàá mú obìnrin yóò wọ ọmọ yàrá lọ wọn lè wákàtí méjì nílò sunday òní àfọ sunday àbí wọn fẹẹ lé lé wọn jáde wọn náà bẹ́ẹ̀ náà wọn jáde ọ̀gá ẹni yín má jàgbọ́n mi ti òsì nǹkan ti tí mo ti kọ́ wá sí orí mi ti fa kó oyin lọ́tẹ̀ fẹ́rẹ̀ ti fà láì ìgbésí ayé oṣù ìgbésí ayé ẹranko là ń gbé ká à ń tẹ̀lé àwọn ìbò ẹranko làwọn tẹ́ bá ti tẹ̀lé wọn wọ́n láàrú ẹgbùn kí ni wọ́n ti ẹ̀yìn ẹ̀fẹ́ sílẹ̀ kí ni wọ́n ń ṣe nǹkan lẹ́sìn ìdàbí wákàtí méjì ọkùnrin àtòbìnrin wà lọlé ọdá bí nǹkan ọkùnrin bá ti kú yóò jì wákàtí méjì kò sírú irú púpọ̀ lè kú yóò jì nínú ọlọ́wọ́ lọ́wọ́ jẹ̀ náà nù bẹ́ẹ̀ bá wá rí láàrin ọ̀sẹ̀ méjì ọba tó dé ó dènà àríkọ́sẹ̀ mọ́ òbí òbí ó tó kẹ́ mẹ́ta ẹ̀rí yóò mọ̀ kí là ń bọ̀ ìtí wọ́n ń ṣe òkí náà ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn èèyàn ń ṣe ń jọ alhamdulillah rọ̀gbà ẹgbẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn wa yìí àdámọ́ ni kò síbi dẹ́ẹ̀dì ní oṣù tọ́lẹ̀ dìrì gbogbo tẹ́ ń wo jọ oṣù tọ́lẹ̀ dìrì níjọ́ wọn àná táwọn ìbá fẹ́ yàwó wọ́n kọ́ mọ́ lọ́dọ̀ àwọn àbáwọn ni wọ́n ti mọ̀ bàbá ẹ̀fẹ́ kékeré kó làwọn lè làwọn ẹ̀sùn Allah aláhàbà kẹbìrọ̀ ẹ̀sìn àdámọ́lá ń ṣe ẹ̀sìn àdámọ́lé bàbá ìsúná láyéláyé kò lè rí ọmọ rẹ̀ kó wá mú ọmọ wọn lé lọ kábẹ̀ pé adówọlé tètè kó ní bọ́sẹ̀ ní òkè bọ́sẹ̀ ní òkè bọ́sẹ̀ ní ó ti di pẹ́pà ẹ́ bàbá ìsúná níbo àdúgbò ẹ̀rọ ọ̀dọ́ ọba àlè tó rẹ̀ kàkà bẹ́ẹ̀ sábà rọmọ àti gbèsè gbèsè wá ìrìn náà ti di àwọn lọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá lọmọ wá lọmọ wá dẹ́yìn àwọn ọ̀nà táwọn àwọn òbí lè dé àwọn yìí náà sọ yìí àwọn tó ń sọ jùlọ àwọn ti mẹ́ta àtàwọn òbí kọ̀ọ̀kan náà kálá fèsì tàbí àwọn tàkùrọ̀ ọ̀rá yìí níta ti lọ jẹ̀mọ́ nínú sábà pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti fi ìyà sí láyé nínú ẹ̀ṣẹ̀ àwọn amákòjú ẹ̀rọ kan wá mo náà mo náà máa láwọn ẹ̀ṣẹ̀ tó kọ́ mà bóyá káwọn fẹ́ ìyá tá à ń jẹ igan àwọn àti àjẹrẹ wa lọ́rùn kọ́ inú ọlọ́ aláyọ̀ gbọ́ yìí wọn lè kọ́ ẹ̀tẹ̀ ìwọ yìí máa bí àyàtọ̀ àdùn kàwéyò olúwa ní tí bá ń bẹ láwùjọ kan mọ́ tọ́lọ́ ọ̀bá pè olúwa lè ní padà títí bẹ láwùjọ ní padà mọ́ tọ́lọ́ pé dáadáa ní bẹ láwùjọ kan ni ìní ìpadà ó ti jọ́ táwọn tí wọ́n ṣe dáadáa bá báwọn ò ṣe dáadáa máa ń wà tó ìpadà káìdá òun làbí ń bá àwọn ọmọ sáwọ́dá Libya àwọn bá wọn gbogbo táwọn ló sọ fáwọn ìjọba wọn nǹkan àbákò táwọn ń rí táwọn ń jà ó bí àwọn ń bẹ̀ nǹkan tó ń fà báwọn ọmọ tó ń fà bákò rẹ làwọn ọmọdé máa ń rí pé àánà fẹ́ àánà fẹ́ ní bírọ̀mù ah, wọ́n ti ń wíyàn díẹ̀ díẹ̀ tó kí wọ́n ti láwọn ọ̀tá Islam táwọn ti ń fi sí lábẹ́lẹ̀ ọlọ́dọ̀ wa dárúgbò ní wọn o ìlànà táwọn ṣe tó wá ti dàrú ayé ìgbà òrùn tó ti bàjẹ́ bọ́ bá ti bàjẹ́ ayé bàjẹ́ jẹ̀mọ́ ẹgbà bíẹ̀ nínú àwọn olùdíje ká máa fi àdúrà ránṣẹ́ sí gbogbo gbà lábọ̀ ọ̀rọ̀ bá darí àwọn ẹ̀ṣẹ̀ tó wọ́n bá ṣáà fi ìyà sí ìṣẹ̀fẹ́ṣẹ̀ ni o nínú rẹ̀ ó ìyá mú tọ́ ọjọ́ ti lọ àmọ́ rẹ̀ náà náà ẹ̀ṣẹ̀ ńlá ó lè ó lè ṣẹ́kó nàìjíríà nínú àwọn sábà yóò fún nàìjíríà ó jíjà tẹ́rí ó yẹ kí nàìjíríà ti gbogbo ìgbà ìrọ̀lì ni ti burú a ní ẹwọ àwọn ẹ̀sẹ̀ tàbí ń kábọ̀ láti láti jò ní èwo ni ò sí gẹ́gẹ́ àwùjọ wa afọ́fọ́ àrígẹ́ bí àìdá bíi máa nínú ẹ̀dẹ́ fi wáyé ní ọmọ kan lọ sí olóòjẹ gómìnà ní fámìlì wa lábòjú rẹ̀ ó wá dé náà náà fámìlì àwùjọ wọn ò ń dà káàkiri inú obìnrin tó tí wọ́n pè yín tí wọ́n tún bẹ́ẹ̀ bá ti jẹ́ kánsọ̀ níbi wọ́n ti ta ìwọlé nìkan wọ́n ti ta ìwọlé wọn ni ẹ̀yin kì náà wọ́n á gbé láti síbi lọ́tọ́ wọn wa ẹ̀ rí abẹ́mọdé sọ ni nígbà wọn kì í wọ́n ṣe wọlé wọn ni kí ju ti gọ́fúnà nínú family house family house wà padà kò sí èyí mọ́tò ti lóyún wa dùn ìnáwó yìí fún yóò adùn àṣàlá ọmọ ọ̀dẹ́lẹ̀ ó yá gbogbo ilé ẹwọ́ lọ́gà jí òní kọ́mọ́ wò ó yá gbogbo ilé ẹwọ́ gbogbo ilé ẹwọ́ ọ̀rẹ́ kọ́lọ́ sí àwọn ọmọ rẹ̀ nínú ní mọ́lódúró ní nàìjíríà ilé yóò ti di bílíọ̀nù náírà owó ọlọ́pàá owó ọlọ́pàá lè yẹn jí ọlọ́pàá ti mú yàn wọ́n á jí owó wọn bọ́ọ̀dì yóò ti lọ́nà ọlọ́pàá àwọn oníkan mọ̀ sọ́dọ̀ tàbí tàbí kọ́ nǹkan mẹ́pa wọ́n jó wa wọ́n jó wa wọ́n fún wa fi dáa àwọn ni wọ́n kó tí wọ́n kó tí àwọn ọlọ́pàá náà kó fún tó nọ́mà ibi tí ó ti yàgbẹ́ tó dáa ni ètò jíwó wọn ní nàìjíríà yìí alákàákọ́ ó sáàtì ní ẹwà ní kó lọ mú seven thousand wá kó fi gbélé ara rẹ̀ sáàjìlé ara rẹ̀ ń kọ́ owó òdìdí ẹnu lára àwọn òfin ẹ̀ka tó dé mú òní yọjú òní tọ́bọ́ léyìn jọ̀wọ́ mùsùlùmí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ ń fìdí àti oúnjẹ olùwàdí àtàrí wàtàrí kọ̀ọ̀ pẹ̀lú ẹ̀yìn yàtọ̀ ẹni bá ti lè jáde tẹ́bá ti lè mú yálà ọkùnrin abóbìnrin ẹ̀gbẹ́ ọwọ́ àwọn méjèèjì a máa ń gbé owó lè ní o tó ọkọ jẹ́ oko jẹ àwọn kan jẹ́ ń bẹ tí wọ́n ti ju olè lọ nígbà wọn náà kó jẹun lè àwọn tó ń kówó nàìjíríà jẹ àwọn èso yìí àmọ́ bàlá wọn torí wọ́n ti fa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti lọ òkú ti ti àwọn èèyàn kúrò lọ́wọ́ irú àwọn eléyìí ìdájọ́ wọn yàtọ̀ sí ẹbí ọ̀rọ̀ àwọn tó bá ti ṣerú báwọn àwọn tó máa ń ṣe àwọn ọba àwọn máa ń ta igbó ìdájọ́ tí wọ́n ni pé ẹ bá ti mú wọn ẹ bá bí wọn ti wọn ẹ gé apá kan ẹ wá gé ẹsẹ̀ ẹsẹ̀ kejì ẹ bá gé apá ọ̀tún ẹ wá gé ẹ bá gé ọgbọ́n ọ̀sẹ̀ di àwọn ọlọ́ni otu mẹ́ta ọlọ́kùnrin gbé oge wọ́n máa gbé ogun ogun olóró wọ́n gbé bókè tó ń ta igbó ẹ bá ti mú wọn ìyàtọ̀ náà nípa fi jẹ wọn nù ẹ̀dí ọwọ́ kan ẹ̀dí ọwọ́ kan ìlú tẹ́lẹ̀ kejì tẹ́wàá lè ti bá wọn ẹ̀ka wọn gbélé bù ìwúlọ́ ọ̀rùn mẹ́ ẹ̀kẹta ẹ̀mọ ọkọ mẹ́ àwọn àbá àfẹ́sẹ̀ nílé gbogbo ẹ̀dẹ́dẹ́ fún wọn ká lè mọ dáhùn ọdẹ ẹ̀mọ́kún alẹ́bìkan olólólèdè yìí náà ni wọ́n sọ owó rẹ̀ làbó kú tán àwọn ọmọ rẹ̀ wọ́n sọ ní 1999 1999 pé kọ́dà rẹ̀ bá gbó àwọn òkín tẹ́lẹ̀ gbà láíláí àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ Dangote 1999 tó ń gbọ́dọ̀ jẹ́ wọn pé bá há ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan nígbà tí ọba tuntun gbà wọ́n ní yóò tó one one million naira nínú mi ní ẹ̀sùn owó pípa náà ni one one million ọmọ kankan òun gba díẹ̀ yá àdó àgbà díẹ̀ yóò náà náà na díẹ̀ àbáyé náà gbà díẹ̀ lọ́wọ́ ẹnìkan kò ní náà èyí gbà kan ẹnìkan tí ìwé rẹ̀ àti lọ́wọ́ ẹ̀ o apààyàn àwọn yi náà tí bá ní ṣe ìjọba ọlọ́wọ́ sọ̀rọ̀ náà wa nínú àwọn nínú àwọn ìwọ̀sẹ̀ ká sílẹ̀ olè ni lọ la. wọ́n sà fọ ẹ̀sìn kọ̀ọ̀kan máa máa níbi kùjẹ kùjẹ tó kù nínú àlámọ̀rẹ́ wa o àwọn àlọ́ bá máa o ẹ̀dá ò lè rìn kiri wọn mi àwọn táwọn tó ọlọ́run ọba fúnra wa àtàtà ti gbogbo ọdún mọ́sá jẹ́ rí wáyé o àwa ò tọ́pá àwọn náà mọ́ o bẹ́ẹ̀ iṣẹ́ ń bẹ tánà láwọn rí àgbáyọ̀fà ní ti ń bẹ́ ń bí kó táwa tí ó fún yàrá ní pé ká gbọ́ bí ká kàtàkùn sí rẹ̀ tí o bá ti tí irun bí wà ní sáà ṣe à ń ṣe lọ́wọ́ yàrá yìí bá a ti wọ́n ẹ̀yìn ọ̀nà mọ́tò ni kọ́dà bọ́ ọ̀nà mọ́tò àgbo ikọ̀ ọ̀fun ni a jésù lọ gbọ́n tí wọ́n ní ṣe títí ìlú rí ọlọ́ jésù lọ gbọ́n tí wọ́n ní má ṣe gbọ́n bàrẹ̀ ríyà ọlọ́ níta wá fi yà ìròyìn náà láì fún aládùá láì fún aládùá àbáládùá kọ́dà wọn fún àkókò àdúrà bá wọn yá àwọn alájíwá ìjùmẹ̀yìn aládùá pọ̀ lónìí ìmọ̀mọ́ máa jẹ lọ́ńtì ẹnì kọ̀ọ̀kan tó wá lọ́wọ́ àgbẹ̀ àgbẹ̀ máa àpò ìmọ̀mọ́ náà èyí tàn ti kọ̀ à ń sọ̀rọ̀ náà fúnra wa ìta sọ yìí náà ẹnì kọ̀ọ̀kan wa ibi tá a bá ipa kù sí àtọ́pá lè tún lè dè dìnnà bí ẹ bá sọ bẹ́ẹ̀ sọ́kùn ẹ̀ lè sọ àlùsùn lè dè dìnnà ó lè dé tó bá dé kó má dé má jù àlùsùn lè jáde àwọn àlùsùn náà bọ́ àwọn ọ̀sán bí àlẹ́bí náà gbogbo ìyá táà ń sọ yìí wọ́n fi di àwọn èèyàn lọ́sọ̀rọ̀ àti Muhammad wọ́n gbìyàn lọ́wọ́ ẹ̀ńdẹ́gbẹ́ lọ́wọ́ mùsùlùmí tàbí àwọn so ìjẹ́ àlùsùnà wa ò túnà pé àlè tẹ̀lé ọba o òun la fi níbi káta ká máa gbọ́ gbogbo gbọ́ fọ́pọ̀ tí ń sọ náà ti mú tèmi náà mú tiẹ̀ kọ́ tábà náà àwùjọ táwọn èèyàn lè da yóò ló ń jẹ́ pé ẹni tó sì ní dáadáa fún àyè ọmọ yìí wà àwọn ni kò èèyàn ó yẹ kájọ ni àyípadà rere ọ̀dọ̀ lọ́wọ́ kama á fi báyìí kama á fi báyìí ẹ mọ̀jà àdúgbò ẹ báyìí máa ń ṣe wá ṣe máa ń dààmú ara yín nǹkan ti bàjẹ́ jì náà wọ́n ti sọ ìpẹ́ láti ya two thousand lórí ìrọ̀lá àgbẹ̀rẹ̀ tí ó bá ti wá káàkiri ẹ ẹ kú ó alhamdulillah àwa rí i pé táwọn èèyàn ní kò rọrùn sí rọrùn níbi ẹ̀rù àwọn àwọn ẹ̀rọ tó kọ́ bọ́ wà sí ibi tó ló wá jìnnà bó ti wá káàkiri àwọn àdúgbò ń lọ ibẹ̀ tí wọ́n rí káàkiri nìyẹn tẹ bá wọ̀ ọ́ tẹ bá wọ̀ ọ́ tẹ́ ẹ gẹ́sẹ̀ mẹ́ta ẹ kàn mí jẹ́rò jáàbù kọ́nà bó ṣe jáàbù tẹ́sà ní wọ́n ẹ̀ sá ló tẹ́lẹ̀ ìbò náà kò sì kọ́mọ̀ káwọn tí ó bá jẹ́ ọmọ gẹ́gán dòdòrò níjọ kò kọ́mọ̀ káwọn ọmọ gẹ́gán dòdòrò wá kí ló wà wọ́n rí síkáàbù ibi sára wọn kọ́ àwọn ọmọ òṣèlú ara níbi síkáàbù àwọn àwọn ọmọ tó máa káàkiri adágẹjọ náà kẹlẹjẹlẹ bẹ ọdún tó díẹ̀ díẹ̀ tí a máa ń sọ àwọn ọ̀sán yìí tá à ń sọ tá à ń sọ táwọn bá ti yí padà nǹkan táwọn yóò kókò lè rọrùn ní máa ń rọrùn tí wàá níbi tí máa ń rọrùn àwọn máa ń kọ́ fi wa bí nàìjíríà ti dá padà náà nìyẹn o àbí ọmọ náà fáwọn olùwà náà ṣe o aláìláìlá àwọn ọmọ tí ó bàjẹ́ ó ti bàjẹ́ o aláìláìlá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم لا إله إلا أنت وحدك السلام عليكم ورحمة الله وبركاته àtọ́wọ́ pẹ̀lẹ̀ kan ní ọjọ́ ojúmọ́ ènìyàn bá ní owó ìta owó ìta lè lọ pé àwọn ti fún owó dáa lókun láàrín òjò tó ti ta ọ̀rọ̀ ìdáàbò sábà lórí ìdáàbò ti fi àkóso àmì ìlú ọlọ́run ní dáadáa padà fún àwọn àwọn àdébẹ̀rẹ̀ number one two three number one àyẹ̀kọ́ sálámù náà. lọ tọrọ ọmọ lọ́wọ́ òbí táwọn òbí wọn làwọn yóò dà ẹgbẹ́ pé lásìkò pé àfikò yìí kò mọ jáde lẹ̀ láti kọ́ máa fọ́ kágbìyànjú káyé tó fi ojú lóògbà ẹ̀ẹ́dì fún mi láì délé yóò náà dínà àwọn ìgbésọ̀ yìí kí wọ́n ṣe yẹn kíjìbà ni kíjìbà yẹn ló yẹ kó nǹkan yóò gbẹ̀mọ̀ yóò fọ́lá ìtàn àlọ́dà wa máa rí bẹ́ẹ̀ lórí jẹ́ pé bá padà wá wọ́n ni wọ́n ni wọ́n ti yàwó rẹ̀ ìyàwó ẹlẹ́gẹ̀rẹ̀ fẹ́ ti wọ́n mú akó sàpé wọ́n akó yìí èyí tẹ́ síjọ́ ní nǹkan tó rà níbi tó láwùjọ àyè bọ́ọ̀sì tí láwùjọ mo fi fún ìjọba jáde nínú sẹ̀ríà nínú sẹ̀ríà ó ti dìyàwó yẹn bọ̀ nígbà táwọn pàṣẹ ti wá ní àwùjọ táwa ó ṣe sínú sẹ̀ríà fi hàn tẹ̀sán fúnra yẹn bọ̀ àwùjọ tí yẹn wà ẹgbẹ́ ọgbọ́ ìlú àwùjọ wọ́n wá tún ọba lóyún àwọn tó padà wọ́n níta pé ẹgbẹ́ dẹ́gẹ́dẹ́ àwọn àtò ìgbì oyún wọ́n ti jáde nù ní olóòtú ìjáàbù yìí ẹ̀yìn náà ti gbé nítòsí láti lẹ́kọ́ wáyé ẹtú báwọn afá wa wọ́n wọ́n tọ́ka ẹ̀rí ẹ̀rí àgbọ̀dù rìbá ẹ̀gbọ̀dù rìbá ṣùgbọ́n àkọ́bá yẹn náà ó dáa pọ̀ tábàlẹ̀ jìnnà sí kó jẹ́ sí pípẹ́ àtúbà fowó tí wọ́n ti ápìkù yẹ oníkàgẹ́lẹ̀ oníkàtó súnmọ́ arábìnrin wa tó wà nínú torí àwọn kan tí tó bá lọ tẹ̀lé rẹ̀ ṣe bá ní wọ́n dé ìgbà pé wọ́n tó ìdúró bá tó ìdúró wàhálà dé o kọ́sẹ̀ nígbà yẹn burú dé ẹnìkan bọ́dà títa ni wọ́n wọ́n wá sí ìyàwó àwọn tí a súnmọ́ra wọn lórí àbá lọ́wọ́ ti gbé wọn fọmọ fún un. lẹ́yìn oṣù mẹ́rùn-ún báyìí dé ìyàwó fún mi wọ́n bá wa kà á

káàdì bẹ́ẹ̀ bí ní etí tó ti padà wáyé fìyàn lá tó wà lóṣù tó bọ̀ sí ìbájú lọ sọ́dọ̀ àwọn òbí náà kí ẹjẹ lọ wò aláwọ̀ tí wọ́n lọ tí wọ́n ti bá ara pàdé ajá àwọn tó ń lọ fún àwọn ọgọ́ ọwọ́ mẹ́tọ̀ láwá rẹ̀ ayílájẹ tó bínú gan ajá àwọn tẹ́ pé ẹni wọ́n dùn wọ́n dùn pé ìgbọ́n bá ìgbẹ́ láyé ìgbà láyé dé ìgbẹ́ ìgbẹ́ láyé bí ọ̀fẹ́ bọ́ adékọ̀ọ́nà tó ń tẹ̀sí tẹ́ǹtì síláka ìtẹ́kù lára wọn ìbẹ̀lá àwọn òbí yìí tó lẹ́yìn tí ó gbà ọ̀ láka ìtẹ́kù lára rẹ̀ ló wà ní ìgbé àyọ̀dà ló lọ́ba bẹ̀rẹ̀ ní mọ́mọ́ àti ó ti mọ́ tó wà ní ti so kò sí ọgbọ́n abẹ́ já àbí kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ lọ́kọ̀ táwọn pẹ̀ lórí ẹ̀ táwọn pẹ̀ lórí ẹ̀ lórí pẹ̀lú wọn máa tẹ̀ nọ́mbà tù ayọ̀ sọ̀rọ̀ Thank you ó dì ní wọ́n ti gbọ́nà lẹ ó lè sáì ní ẹ̀rọ obìnrin ẹbílẹ̀ tó bá ní gbábí sáì tó lọ́nà tó tẹ́ ó máa rí ẹ̀rọ bá ẹ̀rọ bí ìlànà ẹ̀rọ ìlẹ̀ ok ó sì àyí ok ó wá fáyìn ìbẹ̀rẹ̀ wèrè ní wàlá ìbẹ̀rẹ̀ wèrè ní tó bá rẹ̀ sí kóbìnrin kó wọn bá wọn báwọn wàlá ìbẹ̀rẹ̀ wèrè ní ẹ̀rẹ́ bíi pé kóbìnrin parí gan ti wèrè náà fi parí kóbìnrin kí ni ó ti wèrè ní tó tó lélẹ́ yìí kò bá wọn bẹ́ẹ̀ ẹ mọ̀ sọ́kọ́ Number three. when ẹ̀sìndé wọ́n lẹ́sí ó fẹ́ ogógbè lóyún wọ́n padà wá fẹ́ra wọn náà láìsó yìí láyàzàlú lẹ́yẹ títù sí náà ń kọ́ nínú ọlọ́rin gbogbo bí ní fún lóyún ṣẹ́kọ́ sì sí lọ́lẹ́ fún lóyún wọ́n wá tó ìdí náà wọ́n akóra wọn lé náà iná yẹn kọ̀ sí lọ ni ẹlẹ́yà kọ́kọ́ náà tó ìgì a lọ́mà o ni pé àwọn méjì wọn tẹ̀ ká pàdé ara wọn mọ́ nínú sẹ̀rí àwọn ẹ̀ká pàdé ara wọn mọ́ kí ló fà wọ́n ti fi ọ́n blálà ẹ̀kejì wọ́n ti wọ́n sẹ́yìn ìlú wọ́n fún abọ́kùnrin wọ́n ti sẹ́yìn ìlú gbogbo láàrin ọdún kan ẹgbẹ́ ìṣẹ́ ọdún kan tọ́wọ́ ìrírí àwọn mi tó fẹ́ fẹ́ wọn àwọn tó bá gbèjì fúnra wọn lọ́nà tó dára tó wà sọ́ṣẹ́ ìtọ́ òṣìkò tó bú bẹ́ẹ̀ mú fẹ́ra wọn náà ni àmọ́ ọmọ sábọ́kọ́ bí òun ni kò jáde kó inú ọmọ ìdìnnà tó bá lẹ́yìn ìdá ẹ̀bá ká nọ́mbà ọjọ́ ayẹ́kùn sábà lọ. ẹ́ ok. oníyàwó ní ẹ̀fẹ́fẹ́ tí wọ́n fọ́dọ̀ àwọn òbí tí wọ́n yọ̀ǹda ìgbésẹ̀ wọn ni ẹ̀fẹ́ gbé ìgbésẹ̀ méjì ni gbé ìgbésẹ̀ àkọ́kọ́ tó dáa jù ẹni ìdúrà yín lẹ̀ tẹ́wàá rí ṣe èyí ni tọ́ba rọrùn tó bẹ̀ ti pẹ́ ta. kò jẹ́ pẹ́ tààlà lọ kíkẹ́ bèèrè sẹ́kọ́tà wọn lórí ẹ̀hẹ́n ẹ̀kì lọ yọjú kì í sábà rọrùn ẹ máa bí àwọn yàn káàkiri ẹ máa bẹ̀ wọn ẹ máa bẹ̀ ẹ máa yẹn lẹ̀bẹ̀ ẹ máa yẹn lẹ̀bẹ̀ ẹ máa yẹn lẹ̀bẹ̀ ẹ máa yẹn lẹ̀bẹ̀ ọ̀la ẹ̀fẹ́ fún ọdún bó lónìí àwọn tó ń tẹ̀ jẹ́ pé báyìí lọ́kàn yẹ pé àwọn tó mo pa àwọn tẹ̀sìn kan ní last week méjì tó lágbára ni brother àtìsà ó bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ wọ́n bá arábìnrin sọ̀rọ̀ àwọn òbí làwọn bá àwọn ọmọ fẹ́ ní sẹ́ńtì oníkúnlẹ̀ wọ́n ń falọ̀ ń falọ̀ ń falọ̀ brọ́dà yẹn wá sọ fún sísá yẹn pé ìbò ti pé eighteen years kó sọ àwọn obìnrin kọ́ sí wọ́n ṣe nílẹ̀ ìwọ ayé wọ́n lè sọ àwọn obìnrin kọ́ sí.

rà ní sí ìgbà tó wọ́n gbà tó wọ́n sàá gbọmọ ẹlọ́wọ́ ẹ̀ wọ́n gba obìnrin the next èyí ọkùnrin wa tó ní kí àbá kí obìnrin òun kó pé àbá rẹ̀ lọ sí wọ́n ti bàbá wọ́n ti bàbá àwọn ọlọ́pàá ń bàbá bàbá sun rìmọ́ǹdì ọlọ́pàá àbá àwọn ọmọdé àbára tó wọ́n fà fún wọn sí kóòtù tí àbá fẹ́ ti ẹ̀tọ́ máa ń gbé gbóná sáńfàrà bàbá yẹn wọn tó tó tó lè kọ́ tó lè lọ tó fi lọ kọ́ọ̀tù tó sì sun àgọ́ ọlọ́pàá kọjọ́ kan kọ́ mọ̀ mọ́ lọ sí kó padà sọ́dọ̀ rẹ̀ kó wọ́n padà sọ́dọ̀ rẹ̀ wọ́n á dá kọ́ọ̀tù wọ́n pàdé ní tuesday kálukú ti bọ̀ ó wá di thursday lákọ̀ọ́kàn kó tó kan ọmọbìnrin yẹn bóyá fẹ́ẹ́ fún ọ ni ó wá kú. àbáà ní ọ̀gbọ́n. gbogbo gbọ́dọ̀ ọrụ tí ó fi di ọkọ tó. ọrụ kò tí ó fi di ọkọ tó. wọ́n wá ń bẹ àbá àbá tó kó tó kó tó dọ́kẹ̀ta òkú tí ó lè sí. wá ní sìn àwọn táwọn ká bẹ̀rẹ̀ àwọn náà

ẹlẹ́kẹ̀ẹ́jì náà wọ́n ò ti gbàgbọ̀rọ̀ náà a tù wọ́n tù wọ́n tù wọ́n tù wọ́n tù wọ́n tù wọ́n ó ti kán gbànú fún ọ̀tọ̀ bá ti gbà fún wọn lẹ̀ èwo la bọ̀ fún ọmọ lóyún zìnà lẹ́sẹ̀ ẹ̀rọ ta mi ọ̀gẹ́ ẹ̀fẹ́ ṣe bu ẹ̀sìn rẹ̀ ní ẹ̀wá pé èsì kábù àkábì sọ̀rẹ́ aburú lọ́lá ni ó gbogbo àwọn gbogbo àwọn kọ́ ilé òṣìṣẹ́ fúnra yín ó ní tọ́tù máa ń lọ ọmọ ilé ìgbé ó lè tẹ̀sí mu ìwọ́n lọ nígbẹ́ ìwọ́n lọ tẹ̀sí báyìí lẹ́yà wọ́n ti tẹ̀sí báyìí lọ́pàá yẹn. tó bá lọ bá wọn òbí ló sọ pé ẹ má fẹ́ lórí ẹsẹ̀ bá ríra yín obìnrin tí ò bá ti ṣe samari ẹ má kẹnu ti bẹ̀rẹ̀ fẹ́ mo ti máa ń fọwọ́ wà. ìwọ obìnrin náà lè má mọ ọkùnrin tó bá ti ṣe mari má tó bá lọ́wọ́ ọlọ́gbà àmọ́ tó ni bíṣọ̀ kejì ni ọkùnrin fóònù ìfẹ́ yìí ò sì lè rìn púpọ̀ níjọ́ ni fún wa bá òbí rẹ̀ ẹ́ kílẹ̀ wí ẹ pa mí lọ́dọ̀ alájì bàrámù alẹ́kùn kìrẹ́ dìbò yóò rọrùn fún láti kó fẹ́ agbóbìnrin náà lọ́kẹ́ tọ̀ ẹlẹ́gbọ́n lọ́rùn jẹ́gbẹ́ lọ́rùn lẹ́yà ọtí bàbá bàbá mi o wá sí kéde ah, èmi ẹ̀ ti ṣe tán ẹ̀rẹ́ ọtí bàbá mi kéèké tán ló sọ́rùn ojú rẹ̀ kó mọ̀ lọ ìfẹ́ yẹ òsì lè sí mẹ́ bọ̀dẹ̀ ẹ̀ ti lo sùn mẹ́fà ẹ̀ lẹ́gẹ̀rẹ́ ayé ti parọ́ ìrọ́lọ́ láti parọ́ sára wa ó wà kẹrin ìrọ́ ni o wà kẹrin o alágbàgbọ́ fúnfún lóbi àwọn méjèèjì àtọkùnrin ẹ máa tara yín ẹ máa tara yín lójúmọ́ méjèèjì lójúmọ́ méjèèjì lójúmọ́ kọ́ọ̀lù wá bí alẹ́ wa ọdún náà mẹ́wàá kọ́ọ̀lù ẹ̀rọ pọ̀ kọ́ọ̀lù tí ó ní yóò pọ̀ mẹ́wàá sáàlù lẹ́wàá ní ẹjọ́ tó mọ́ fúnra ẹ̀dà ní ìjọ kùsì ọ̀ní yóò máa lẹ́wàá ní ìjọ náà kùsì ẹ̀wà tó gbá géèmù ṣẹ̀yà ọkọ̀ aláàdádùn tolú àwọn báwọn ni kò ń sọ ní pé ẹ̀mẹ́jì ó pẹ́ tẹ́ bá ti pẹ́ nìyí mo ti rí olóhùn ò lè ń dáhùn òbí mi ké tí ìrètí èso tó máa yé jùlọ yóò rọrùn fún ẹgbẹ́ ni ò ti mẹ́ mo bá ti pẹ́ bẹ̀ wọ́n bí nǹkan báyìí pé ẹ wàá ẹmọ bẹ̀rọ ẹmọ tàbíwọn o torí pé náà pè ní ẹgbẹ́ lọ́rọ̀ àfà lónìí yìí ìyá fẹ́ wọn ní abẹ náà ti lápẹ̀ ọmọ ìmọ̀ abá àwọn afọ́nà kàlẹ́ tó a tó wà a àwọn ìyá rú wọn á fi olùkọ́ ẹ̀fọ́ bọ́ àgbà ìyàwó rẹ̀ àdìjẹ́nà ló kù lọ́wọ́ tàbí wọn nípa lórí àwọn É ẹ̀rọ ààrẹ ti àwọn ẹ̀fẹ́ wà láyé lọlé púpọ̀ ẹ̀ púpọ̀ ní wọ́n púpọ̀ ní wọ́n sọ èébọ̀ àwọn púpọ̀ tí wà ní sí púpọ̀ ọlọ́wọ́ sàmàlà wa o wọ́n lọ́wọ́ kó lò wọn sábà bí láti fáwọn ìwà ìṣe obìnrin tí ń ti háìlọ̀ lọ́wọ́ tó lè wọ mọ́sálásí gbọ́gbọ́ wà obìnrin tó ń ti háìlọ̀ lọ́wọ́ kó wọ́n mọ́sálásí kó wọ́n mọ́sálásí ìyapa mẹ́rọ̀ àfà ní orí ẹ̀ àhán ló lè wọ́ àmì ìtò ga ni mo ń wọ̀ tó bá yẹ kó wọ́n fẹ́ kọ́ wà sípò ẹ̀kọ́ lè dúró ní faranga mọ́sálásí tó lè kéde yìí tó máa bọ́ gbogbo mẹ́ tó bá lè bọ́ àtọ̀ sọ̀rọ̀ lọ́nu tó fi rí ẹ̀mí rẹ̀ kọ́ tó bá ti lè wá والله تعالى أعلم Àwọn aláwọ̀ dára lọ ẹ̀ eh, ṣe pọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin níbi ìlú lọ bẹ́ẹ̀ tó bá ráhùn fún àjáza rẹ̀ tó bá níbi ìbọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀mọ̀ à ń gbọ́ ọ̀rọ̀ náà ọba àti pé wọ́n ní wọ́n fẹ́ fẹ́ fẹ́ kọ́ fẹ́ oníkàpọ̀ hàn nígbà tí ń sàárẹ̀ lọ́wọ́ adébójú olùkọ́ so àwọn ẹ̀rí ẹ̀rí mi ló pé ayé ẹnìyẹn olùkọ́ tí gbogbo àmì tó dáa olùkọ́ wà ní gbogbo àmì àti ìdùnnà gbọ́rọ̀ ẹ̀ ọjọ́ ti lọ. fún wa kó dé agbàgbé ìkéde alákọ̀ọ́kọ́ ìkànnì àwọn ayáwá rẹ̀ ti áfíìlú nìka ní sábtìtì boy sábọ̀dé ní òde ọba nǹka lágbo mẹ́wàá Ibrahim àwọn àbábọ̀ dìbò lásán tó ló rẹ̀ ti nìka wọ́n náà tó wa tó kí ní òde ọba nǹka ní àgbo mẹ́sàn-án àti àgbo mẹ́wàá ní ọjọ́ sábọ̀dé bọ̀ kí àfihàn ti àwa. àwọn ẹni pé

ìdí abẹ́rẹ́ kọjá kò lè rọrùn náà àbídà yẹn alihamdulilayi amójútó ẹlẹ́ẹ̀kejì ìbáàdà kámọ́ ṣe dídá ìbáàdà sábà ṣe kárí pé ó ń bọ́ta fẹ́ máa ń bọ̀ wá alihamdulilayi amójútó yóò náà tẹwárí ẹ̀rọ tó kù ó ti ó wá ń wọ́ sí ti ní ẹ̀dẹ̀ náà bá fi tí ó ti jọ mo ní kó wà pé ó gba ọlọ́run ní sínú ọ̀rọ̀ ó wá sàlàyé ó bẹ́ẹ̀ bá wà hàn àti kó ní àwọn nǹkan táwọn afá máa ń sílé fáwọn ìdájọ́ táwọn afá máa ń ṣe fún yàn mẹ́ẹ̀ta yẹn inú afáwọn àgbà ọ̀sán àgbàgbọ̀ bẹ́ẹ̀ aláró ẹ̀ àpòyẹ́dẹ́ ẹ̀ àti à ókè pòfẹ́sọ̀ mo fẹ́ràn náà jẹ̀ bẹ̀rẹ̀ bàbá ti di pòfẹ́sọ̀ wọ́n ti wọ́n ti fi kúrò ní láti kẹta wọ́n ti kúrò ní àtòjó wọ́n ti àtòfẹ́lọ̀ adúgbòdò ọ̀tọ̀ fún agbáṣà ìmọ̀ àwọn làbá wa tó tọ́lọ̀ ní kí wà á bọ́sùn látara ẹ̀ ọlọ́run tí wọ́n ti sára bí dàdúgbò yìí pẹ̀lú sílẹ̀ àti Muhammad tó bàtà ní wọn kọ́ wa ẹ máa wo nǹkan mẹ́ta náà papọ̀ tẹ wá lọ gbogbo àwọn hálùwọ̀ táwọn lọ ń náà nǹkan mẹ́ta yẹn máa kọ́ papọ̀ wọ́n máa kọ́ wa ní ìbádà àti muhammadu òun lẹ́bi ti ń jàyé àwọn èèyàn gbà wọn ni wọ́n ní trust sí àwọn alùsùn náà kọ́dà ìgbà yẹn mọ́ wọn pé wọ́n máa ń fi ọ̀kadà gbé fún yàn sínú rẹ̀ ní wọ́n dábàdà lójúmọ́ ní ọlọ́kadà rẹ̀ ọlọ́kadà fún yóò wọ́n ibi ọ̀rẹ́ lójú mọ́ nígbà yẹn wọ́n máa ń yàgò náà náà náà náà àwọn èèyàn yìí wà láì nínú àwọn èèyàn yìí kọ́jà tó ní àwọn kan bẹ́ẹ̀ wá ìlú náà kó fún ẹ̀kọ́ pápá àti ẹ̀kọ́ pápá yìí ẹ̀kọ́ tó ń kọ́ wa ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àti kó fún. so àwọn èèyàn tó ti gbé ẹni yóò ní jàmbá mi mo máa ń fẹ́ nìyẹn pé wọ́n náà wà tó ń kẹ́kọ̀ọ́ ìwò tó ń kọ́ ilé ẹ̀kọ́ gbà náà àwọn kẹ́tẹ́ mo gbọ́n wà sí i a sì ní tíra àti pé àwọn tó wọn tó fi sàn àwọn sálà kò sí tẹ́fẹ́ pọ́ǹpì sàn sálà bù sákìlà lẹ́gbẹ́ bọ́mẹ̀ ìta kọmbì sọ́sọ́lá fún pọ̀ ju àbílà àti kílọ́lọ àti ìbáadà tẹ́bí sábí àti sọ́sọ́lọ́ kan ó yà sàtọ́rù parí òun àtẹ́kùn jẹ́ ọmọ ìyá rẹ̀ tó lọ sára pọ̀ lọ bá náà sọ́kọ́ ó lọ bá ó lọ sọ́dọ̀ rẹ̀ àní òun ọlọ́mọ àlìjẹ́ náà ni àní ọlọ́mọ àlìjẹ́ náà ni àbí ọlọ́mọ àlìjẹ́ náà ni ó wá àwọn jọ sùn jọ́ náà pàpọ̀ sí nábìlà wọ́n á gbé àbí mọ́ sí nábìlà ni gbogbo ọlọ́mọ lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ nábìlà wọn àti kì í ti wà ní. sọ àwọn ṣé wàá yọ̀rọ̀ ṣe máa ń gbọ́ gbogbo wà ṣé gbogbo wà ṣé gbogbo wà kí ló wọ́n ṣe. ló mọ̀ lápá òun yẹ ẹbí lé bí àwọn tí wọ́n ń pèsè sínú ńgbà yẹn tí wọ́n kọ́ sínú ńgbà yẹn wọ́n àtọ́ pọ̀ lẹ́sìn. ní ìsinmi báyìí ẹ lọ sí ọ̀pọ̀lọpọ̀ hálùkọ́ káàkiri. dùdú ni dùdú rádùn ara ẹ̀sìn wáyé àwọn ọmọ ti rádùn mi báyìí. ẹ̀wọ̀n ọjọ́ tí a ti jẹ́ bàtà ìta amúdéètì amútọ́pìkì ní wọ́n sáà ti yìí pé tọ́pìkì tó ní rùdúùlù fún kiri fún jàbàtà tó tẹ̀lẹ̀ ní ẹlọ́wọ́ ẹlọ́wọ́ àwọn tó wà láti rọ́dù fún ṣe amúfẹ́sọ̀ rọ́dù tó ní mọ́lọ́gbẹ́jẹ́ mídíà ní fáàdìbù lónìí bọ̀ sínú wà níta máa ń ṣe lọ tọ́rọ̀ bá yà lọ bẹ̀rẹ̀ kiri yìí a ti rọ́dù fún kò sí ẹlọ hànkẹ́lò bí sẹ́bà lọ fún fifty times kẹ́ẹ̀mọ́ lọ ìdánwò bọ́ nìyẹn ẹ̀ nígbà kan ní àwọn ìwà mọ́ fún wọn ẹlòmí wọn ti ń jẹ́ súnà nǹkan ẹ̀rọ ọ̀rọ̀ yìí máa ń gbọ́ àti àbá súnà kò ní fẹ́ gbọ́ tó fẹ́ ṣe láǹfààní bẹ̀ láíláí pé ibo ló ti kọsẹ̀ fóun mọ́ ni àwọn kan tó fa nìyẹn ata wá àti ata làwọn yẹn ti ní nìyí òun lè bí ata ti pọnu bọ́dà lé nìyí tí wọ́n ti ti ṣe wá àti pé tẹ̀bí dídíà àtẹ̀bẹ́sẹ̀ ni ló ń ní sáńpẹ̀ ní amẹ́là ó ti wéèsì láwùjọ yìí pé sáwọn ṣe fídíà sáwọn ṣe kúkúrú tó ti dẹ́kun ńlá ojúmọ́ òun ní sáńpẹ̀ mamala àwa ti rí pé tí n bá ti jàbá fún yẹn èmi ti bẹ̀rù náà àwọn ti jàbá fúnra wọn lónìí wọ́n ti pa wọ́n ti gbogbo tìmọ́jì ó kú tẹ́kẹ́ sánú kẹ́kọ́ ọmọ kẹ́

إذا طريق بمن دي لو جو إنما بعثت مكان من الأخلاق إذا طريق بمن دي لو جزيا لك سما لك جيت وقو هرواني لكن بوكو عبادة وعكلم بي كني أطاره لك الصلاة كني أطاره لك وعكم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر يا الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون التقوى فعل محمورات وترك محرمات شوف بس أنا فاهم الأخلاق عنوان الدين عنوان الدين ما نقول عنوان كن يبقى عنوان وأنا عدد دي إيه جزاكم الله خير عدد دي نكتب عنوان الدين أنت بداية دين أخلاقني أبغى صح bẹ́ẹ̀ ni olúbíjẹ́ pé wọ́n tó jẹ́ lẹ́sìn bọ́ sí rí ọ̀yí níjọ́ tó bá fi lè tẹ nǹkan bọ́ sí tẹ̀sí tó ọní ọgbọ̀n ọdún nábílà ọgbàwẹ̀ tó bá fi lè kí ọlọ́nìkẹ́ ọkàn sọ ọjà ọ̀sẹ́ nìkan tó jẹ́ padà bá áá ẹ̀sìn kẹ́kẹ́ ẹ̀sìn kẹ́kẹ́ ẹ̀lẹ́lẹ́ ha

bọ̀tí rọ́gbà rẹ̀ mọ̀ wáyé tí kó mọ̀ wáyé kó mọ̀ jẹ́ tó ń gẹ̀gẹ̀ ní alkọ́ọ̀lù àtàtì ní dáwà nínú ìjòkúta ìjòkó èyí tá àti rọ́nì àti rọ́dù àti rọ́dù ni mọ́sí báyìí tí ó mú ti ẹfẹ́ bọ̀tí táwọn yẹn níbi àwọn yẹn níbi àkídà ẹ sàlàyé fún wọn kò sí àkídà kankan ma ẹ fẹ́ sàrà nípa kí sàrà nípa kò sí àkídà àwọn èèyàn kò sí àkídà rárá bẹ́ẹ̀ ni ìbádà ò sí kò sí ìbádà àwọn bọ́dà ò sí ò ní ìbádà ó sọ fún wa àkàrù sípò àwọn èèyàn ti ìbádà mọ́ kò tó sí àpùlà tó bí àtiwá àti ìfáwọn èèyàn tí ẹ máa ti ń gbọ́ tí ẹ máa ń gbọ́ tí ẹ máa ń gbọ́ níra wọn onímọ̀ ńlá palára ìmọ̀ sáfà ní afúnwọn ìkéde abáfẹ́ ti parí òní àwọn afáwà ọlọ́run fún wọn ọlọ́run fún ọrọ̀ orí ńláńlá ó fi tàwọn lọ́rẹ̀ afáwà ọ̀gbẹ́rì agbádùnmá wọ́n ti di pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ní ti sọ̀rọ̀ kápẹ́ bá fi àgbàkà jù fún ọlọ́run kò sí ní oore fún wọn kò sí tó ní kó ti sábà bí ẹ̀ẹ́ àwọn méjì ni wọ́n fún tíjọ náà wọ́n fún tíjọ tọ́ wọ́n fún àbá dọ́tọ́ àmì eh, Abdulrahman Al-Imam tó Kafuri wọ́n náà ní kòfẹ́tọ̀ ṣùgbọ́n máa fẹ́ tàbí fún ọlọ́ لا إله إلا على محمد وعلى آله وصحبه وسلم